Let me welcome you to our company. Adora must stay. likes no one has ever seen or heard before. Cyber? Ah! Ọlọ́run pèsè owó láàárọ̀ kò gbà lálẹ́ kí lè ìyá yìí. Lọ́pẹ́ mi ò gbà fowó kan pọ́nlé. Sọ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀. Too many girls in Look at your boy. Bàbá owó máa ń pààyàn.

shall not die, but you'll never get well. Arm yourself! Defend your Whoa! lẹ́yìn olúgbòde. orúkọ mi ni ak forty seven. my name is the thief. raise up your both hands lock them behind your head. orúkọ náà pè. Adéṣe. Adéṣe báyé wojú olè olè awojú rẹ̀. wọ́n bá wojú olè olè awojú rẹ̀. àtọ́lá níbo lẹ wá sí àwọn ọmọ tí kò náà gbà ìjọba wọlé wọ́n fún wọnú yàrá bá mi. how come sir. ibi ibi gbọ́ọ́. adé ìlú lọ́gbé lọ yẹn kò dẹ̀ gbọ́dọ̀ lu ọjọ́ mẹ́sàn-án ta. ewu ẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. ọmọ onírò àkókò. èyí ọmọ aláṣẹrẹ òde. ọba kejì ọba kẹta ọba kẹrin ọba karùn ọba kẹfà ọba keje gbogbo ẹgbẹ́ ẹjẹ àpẹyìndà sí. èmi lẹ kọ́ yìí sílẹ̀ náà gẹ́gẹ́ kọ́ yìí fún ìdààmú ìwé lọ́mọkùnrin kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ tó wà náà. tó bá di láì gbèsè ó tí ẹbí ò bá padà sáàbẹ̀ máa ṣe láti pẹ̀lú àwọn èyí tó túmọ̀ sí pé ọ̀la lọ́jọ́ mẹ́sàn-án yẹn máa pé. ẹgbẹ́ pípọ̀ olúwọ pé olúgbòde. èèwò bàbá sọ pé kémi máa rìn irú mọ́ mi káàbọ̀ ó dàbọ̀ rẹ́. yes kẹ́ Ah! Yeah. Eh, uh, oh ọmọ àwọn olóòtú mi ti mú sí ọmọ ọ̀hún wọ́n wọ ọmọ yìí wọ́n ọ̀sẹ̀ ẹ̀. Yeah. torí ìfẹ́ tí èmi ní sí ẹ ìfẹ́ tí ìwọ ní sí mi láti ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. Oh, oh, don't worry, You don't worry yourself, don't worry yourself, eh? Don't worry yourself. Báyọ̀ eh. gbọ́ noise yẹn dẹ̀. Ẹ eh, torí pé ọmọ àwọn neighbors wọ́n máa ń. Èrìà. Òṣìrí èwà. Ìyá Àjẹ̀bù ò sọ fún mi pò ń bọ̀. Ẹ̀ẹ́ eh. ṣó yẹ kí n pè é fọ́ọ̀mù wa rí mi ti máa gbò ìjọsìn ayára ìtìrà fún èyí kojú méjì wo ti ń gbé òṣì kiri. ee ìyájọ ẹ̀bù ṣé o wá síbi láti wá bá mi jà ni àbí kí ni mo ṣe fún ẹ báyìí. wọ́n wá bóróró wọ́n ṣàyà ṣíyàmánà lọ́kadà àjẹgúlẹ̀ alákọ̀ọ́rí olùṣìnà olùṣekúṣe olùṣekúṣe hmm. olùranù. Yeah kí ló wàá ṣe báyìí kí ló wàá ṣe bí. kí n wàá ṣe owó rò fọ kí n wàá gbà orin tó iná wà. ṣé táìmù tí mo kẹlẹ̀ ni kò wá ní ṣé táìmù ni mo rí kó wá. ìgbà sí ń dẹ̀ máa wá. jẹ́ kó dọ̀la. ó ṣì ó da. jẹ́ kó di lọ́la my friend. ọ̀hún alára kan wọ́n rí yẹn náà wérí wérí òun kò lè ru o. yẹ́s àṣẹwó. ẹyin mi nù yín mi nù. bàbá máa lọ jàre yóò máa jẹ́ yóò máa dààmú ọ lóhùn. tó mọ̀ pé nínú fámìlì a lè ṣe ká má nírú wọn so yeah, eh, you know, one of our families. Area father. I know you got a problem, you understand, and I know you got a crackhead, because I'm a crackhead myself. mo mọ̀ pé onígbó ni yes but at the same time I'm a landlord ni mi kí you problem go gangan náà area father. you you have a problem you have a problem and the problem is that ẹ lówó lọ́wọ́ ẹ tún ṣòṣì káàkiri It doesn't make sense. Trust me. Because ẹ̀ẹ̀kan lè wá wá sínú ilé onílé kẹ́kọ̀ọ́ máa ṣe fàákíà kẹ́ máa ṣe bó ṣe wù yín. A many pleasure. One thing is for sure. Ẹ lójú tẹ̀ ń tì. That I can tell you for free. Ẹ nínú tẹ̀ ń rò. That I can tell you for free. Kí ló dé? Ah, Ṣan bí ṣe orí mẹ́ja ni ẹ̀yin kan náà ni area father àti ìyàwó wọn ẹ máa jà sóté ẹ máa ní kẹ́ẹ̀dọ̀ yín do you really have to do that come on ah, ah, ẹ̀yin kan náà ẹ máa mu tí yóò bì sára do all what now? èmi tó yẹ pé I smoke every now and then I don't even do that to my I don't even pee pee on my body I don't pee pee on my body but you do sometimes kí ló ń ṣe yín gangan náà èmi ní pẹ̀lú. let me tell you something. Yeah, humans are said to be responsible as they're given a due autonomy to effective responsibilities, so that we carried out DVLU effectively. But you have been given a due autonomy to effective responsibilities, but then, hello, Joe. Oh, okay. I was just going to say hello, Jola, because my scene. but here she is. Ẹ̀yin Ọlọ́run blessing Peloma ọmọ kan ṣoṣo tó lóun fẹ́ kàwé òun be dàbí wa I came out with a first class first class tí mo jáde pẹ̀lú àwọn òbí mi fowó rán mi school mo dẹ̀ tún gbọ́ Yorùbá pẹ̀lú ọmọ yín kan ṣoṣo tó sọ pé òun fẹ́ ṣe JAMB ó ṣe lẹ́ẹ̀mejì ó pass kí lẹ́ẹ̀ fi gbogbo owó yín ṣe ẹ̀ràn lọ school isn't it you're carrying rainbow up and down I mean look at her man multicolour ẹ o Baruf làwọn eléyìí Baruf I mean look at her hair look at her body ó ti fi cream ba ayé rẹ̀ jẹ́ ẹ gbogbo tẹ́ ẹ̀ náwó sí náà ẹ fake wave hàn ló tún gbé sórí that I can tell you for free but look at you I mean gbogbo nǹkan tó yẹ kó fi lè communicate tán òun ló ti fi ṣe picking pocket káàkiri but then I'll tell you this for free o oh, logo. kí n ti ọ kí ló kọ ẹ o jẹ fi tiẹ̀ gbọ́ tiẹ̀ fi tiẹ̀ ṣe tiẹ̀ fi tiẹ̀ gbá tiẹ̀ ṣòro pé mẹ́ta ni mo lo yẹn fi tiẹ̀ gbọ́ tiẹ̀ fi tiẹ̀ ṣe tiẹ̀ fi tiẹ̀ gbà tiẹ̀. you ain't go word speak you ain't go one word speak i tell you. pẹ̀lẹ́. you ain't go future uh, uh, of course future is internet the end no but àwọn sọmọ yìí náà tó ń bọ̀ náà what the f they ain't go future i go future ṣé yìí ní future ni family yín ò lógo man. àbẹ̀fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí n já ẹ̀ dànù kí n fún yín quick notice. Yeah or going I can tell you that for free, for free. I could tell you that for free. Ṣé o ti ní ojú ẹ̀? Jẹ́ kó máa lọ jẹ́jẹ́. Torí pé bó ṣe wà yẹn, gbogbo ara ẹ̀ tó bá ṣe ara ẹ̀ báyìí, àpá ìgò wọn ti yá nígò. Yẹ́ ẹ lógo, ogún ẹyọ kan bẹ́ẹ̀ ni. Àgọ̀ future, ṣẹ́yìn ní future, family yín ò lógo mẹ́ẹ̀ ṣe kí mi wà ní lọ sí skul ni ọlọ́gbẹ̀ni èwo láriwo òṣìná ṣé lọ́lọ́ ni ìwé mi. ẹ wo èmi máa lọ sí skul o èmi máa lọ sí skul o ẹ mo máa lọ sí skul ni because mo tún ti pass jamb ní sí iṣẹ́ mẹ́mẹ́lò tí mo ti kọ jamb tó dẹ̀ pé mo ń pass ẹ eléyìí mo tún wá pass ẹ wọ́n tún wá fún mi ní admission sí university jamb tó jẹ́ pé àìmọye èèyàn tó ẹ pa àtijọ́ tó ti ń kọ́ wọn pass lẹ́ẹ̀kan rí àwọn kan á tún fáwọn èèyàn lówó láti bá wọn ṣe wọ́n tún sì lè má pass náà èmi kọ́ mo pass mo tún admission sí university wa ni pé kí kí n má lọ sí school mo má lọ sí university o. wo gbẹgbẹ inú ẹ sọ́jọ́ orí ìwé lórí mi o. orí ìwé lórí ẹ ó eh. ti dà orí ìwé lórí àbí ó máa kà á jọ kí ló ní bọ́dì fún mo béèrè. ṣé bọ́dì mo fẹ́ fi kàwé ni. ó ti ní irinṣẹ́ tó máa fi kàwé lára kí ló ń yẹra wò fún irinṣẹ́ ti wà lára ẹ̀ ìwọ ni kò mọ̀ ọ́ lò ó ọlọ́run ti pèsè fún ẹ bó ṣe wọ́n máa lò ó ó wà lọ́wọ́ ara ẹ báyìí àwọn ọmọ mi wà wọ́n gba fọ́ọ̀mù nígbà tó gba fọ́ọ̀mù wọn òbí wọn tiẹ̀ wọ́n mọ̀ gba fọ́ọ̀mù débi tó mọ̀ wọ́n ṣe wọlé ìwé jọ́tà ló fẹ́ kó wà lábàá tó mọ̀ kó fẹ́ kàwé ayé ẹ yọ fún ẹ rọrùn hmm. ẹ lọ léèwé kò find solution sígbè sí ayé ẹ yes kẹ àbẹ́ ọ̀ máa gbó sí ọ̀rọ̀. ọmọ mi fẹ́ kàwé. mamẹ ẹ stop ṣe bẹ́ẹ̀. wo wo wo wo má sọ fún mi tó ṣe bẹ́ẹ̀ jàre sórí kan tí màá sọ fún ẹ bó ah. bá ti lè lu ara ẹ kó kàwé jíjẹ mímu tèmi tí ò bá ti sí problem pẹ̀ ìrọ̀rùn ló bá dé. Oh, yes kẹ. màmá ẹ stop ṣe bẹ́ẹ̀ jàre ah, ẹ stop ẹ o ẹ àti mi ìwé ló ń fẹ́ kà ẹ ẹ kọ́ kàwé yìí màmá ẹ má wọrí ẹ ṣe bó ń jẹ ló bá dé kíní ó tó pin tí ó sì jà ẹ̀gbọ́n ẹ ẹyẹn ṣe kíni ẹ má wọrí ṣe bí ìwé tẹ́ fẹ́ kà ẹ kàwé yìí ẹ máa wọ ẹ kà. yes kẹ àǹtí ẹ kàwé ẹ máa fọ. Ah, yes kẹ ẹ pé mi máa ṣe kí ni mi máa gba glory bá bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ calm down oh, trust. glory yẹ èmi máa gba glory ilé wa yẹ. àwọwọwọwọ wa olùfẹ́ wọn mi ló sọ. máa ràn yín. yes kẹ. o kẹ́yìn síta ń sin àbúrò ẹ̀ ó lóun fẹ́ràn ẹlẹ́lẹ́wẹ̀ o kẹ́yìn síta láìlójútì ọkọ ah. ọkọ wéèsì fọlọ wéèsì fún ìjọba oh, gbogbo ọlá lè ní owó ọtún lálẹ́ ní ọmọ inú ẹ̀ kọ́ ló ń jìṣó èèyàn náà fẹ́rẹ̀ lọ lẹ́wẹ̀ẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ wá kó gbé yín síta kí ni ìdùnnú ẹ o ní súmẹ́ǹtì dára kò wúlò fún ẹ ọlọ́run gan bínú fún pé òun tiẹ̀ fún ẹ ní súmẹ́ǹtì òdòdó lásán òṣìṣẹ́ ní lọ́dọ̀ ọlọ́run ọba ṣé wá rí wọn tiẹ̀ àwa wí tán òun jó báyìí òun jó bẹ̀rẹ̀ lórí dùndú wọ́n jẹ́ ìsọ̀ kọ́kọ́ fún ẹ èmi ò ní kó má gba glory oníkálukú ló ní glory ẹ̀ mo ní tèmi òun wọ́n ní tiẹ̀ ni. sórí tí o bá ti ní jíjẹ tí mímu tèmi lọ́wọ́ àti nǹkan tèmi bá nídìí lápò ara mi tí o bá ti di lọ́wọ́ kò sí ṣòro. màmí ah. ẹ ẹgún ẹgún ẹ má wọrí. ṣéwọ ah, ìwọ ọdún tí èmi ò ní bá lè tẹ̀lé ẹ má ta kó ogo mi àlè. ẹwọ́n náà fẹ́ má ta kó ogo mi. bàbá ẹ fa abalẹ̀ má jà ẹ má jà. ẹ̀yin ẹgbẹ́ mi lọ́wọ́ jáde ẹ̀ẹ́sìkẹ̀ wẹ̀rẹ̀ ẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ wọ́n ṣe yàrá ẹ̀ ẹ̀ má wọrí ẹ̀ má wọrí ẹ̀ fọkàn balẹ̀ ẹ̀ má wọrí. Run the city of Shibomin, baby. Uh. Oh, me, my queen, yes. Hola, me, my demi, yes. Buddy, I did, did me, yes. It is on it, me, pay me my money. Oh, me, my demi, yes. Hola, me, my demi, yes. Buddy, I did, did me, hit me, baby, my money, Monday, Monday, my Monday, my Monday, my Monday, my Monday, yeah. Uh, ọjọ́ Monday, ọjọ́ ajé, kówó pé mò ń bákan nílé ayé, mo fẹ́ jẹun sókè, mo fẹ́ jayé, I ain't going nowhere, I be right here, èmi aláyé, wọ́n test me, every move on the mic, what dressing, so impressive, am I best, slaying with the mic like Messi. bá lọ ṣe ìwéré ẹ máa bá mi níbẹ̀ èmi ni bẹ́ẹ̀ lọmọ náà ó yá síbẹ̀ síbẹ̀ síbẹ̀ bá lọ pẹ́ wá a máa já wọn sílẹ̀ ṣé fọ́ mi sàlẹ̀ èkó ọmọ yìí bílẹ̀ bílẹ̀. fún mi máa dé níyẹ̀ ọlá mi máa dé níyẹ̀ orí adé dé níyẹ̀ ó yá ẹ̀yin tèmi ẹ jẹun lọ ẹ jẹun lọ ẹ jẹun lọ ẹ jẹun lọ ẹ jẹun lọ ẹ jẹun lọ ó yá ó yá. brother hmm, hmm, ó dé lẹ́ẹ̀kejì o kò sí wàhálà àwa náà wà àwa náà wà nílé ó yá ó yá yín tèmi ẹ jẹun lọ jẹun jẹun jẹun jẹun jẹun kò sí wàhálà ó yá ẹ jẹun lọ ẹ jẹun lọ rí sí onírẹsì. kò sẹ́mi. yàrá yẹn ní bọ́ọ̀dì. kò sẹ́mi. kò ṣe. kò sẹ́mi. jọ́tò ọlọ́mọ bẹ́ẹ̀ ni o gbogbo àwọn abọ́ tó wà lẹ̀ táwọn tèmi ti fi jẹun má fọ̀ o mo fẹ́ fi calculate owó nítorí pé kí ni mo mọ̀ ní kẹ́ everybody wá jẹun sí mi lọ́rùn láàárọ̀ yìí inú mi dùn bàjẹ́ rí sí orí rẹ̀ sì géjì. kò sẹ́mi kò sẹ́ ọmọ mi kò sẹ́mi kan báyìí ọmọ mi kò sí wàhálà. kò sẹ́ o wàhálẹ̀ o mọ̀ kó tó wàá ṣe fún mi. ṣé pọ̀nmọ́ wà. Ah, pọ̀nmọ́ wà. fún mi pọ̀nmọ́ fún mi pọ̀nmọ́ fún mi pọ̀nmọ́ fún mi pọ̀nmọ́ rí sí orí rẹ̀ sì gége rí sí orí rẹ̀ sì gége rí sí orí. jẹ́ bẹ́ẹ̀ kò sí wàá ṣeré kò sí fún mi kò sí fún mi kò sí kò sí wàá rí sí orí rẹ̀ sì kò sí kò sí kò sí kò sí. Mm, mm ẹ jẹun lọ ẹ jẹun lọ ẹ dá gbèsè sí mi lọ́rùn another reason is a counterfeit. kò sé mi kò sé mi èmi rí sí onírẹsì nọ́mbà one tábàrẹ́ni tó ń to oúnjẹ ládùúgbò yìí lẹ́yìn èmi rí sí onírẹsì ó ń ṣe kí ni ó ń forí bẹ́ẹ̀ ni bìsàbìsà mi ṣe kí ni ó ń gbéra lọ́wọ́ ẹ̀ẹ́fà kí ló ń ṣẹlẹ̀ ó yá kakuléètì jọ fẹ́ lọ sanwó ẹlẹ́ran. kò ṣe owó kí leléyìí dá mi lóhùn èló two hundred tó fún mi abójáwèrè ni ọ̀rọ̀ oúnjẹ eight thousand two hundred òun fún mi ní two hundred orí ẹ̀ ó sọ pé mo jẹ́ ní three k abójáwèrè ni abolórí burúkú nìyẹn ẹ gbà mí. kò ṣe ṣé bó ṣe rí nìyẹn. ayé ò ní bàjẹ́ màá mi. ẹ máa wo rísì yìí rísì ṣe bẹ́ẹ̀ pé òun gbọ́n ó ṣe bẹ́ẹ̀ pé òun smart kò dẹ̀ ń pé òun lòún gọ̀ jù kò yé mo pe rísì pé rísì jẹ́kẹ́mi àti ìjẹ́kájú máa fẹ́ra wa ó dẹ̀ sọ pé no wàhálà kò sí ewu okay now wá rí mi lóòótẹ́ ò jẹ́kájọ wọnú ara kájọ rò ó tún sọ wípé no problem ó ní àmọ́ kémi send owó okay now mo dẹ̀ send eleven thousand sí lọ́jọ́ Saturday meanwhile mo ti máa ń send àwọn kọ̀ọ̀kan sí mọ́lẹ́mọ́lẹ́ o mo kàn ọ̀já kákọ́ sọ̀rọ̀ nípa ti Saturday ẹ̀ náà okay now mo dẹ̀ send eleven bay eleven thousand ṣé eleven thousand kéré nú ayé ni mo dẹ̀ send ẹ̀ sí gbangba okay now èmi dẹ̀ ti wà lóòótẹ́ mo lanu kalẹ̀ mo ti mu gbogbo rọ́pọ̀ pọ̀ mo ti da gbogbo ẹ̀ papọ̀ kí ni bàbá ti dúró tán wípé ó yá arísí gbórí wọlé ká dẹ̀ ṣe tibítibí excuse me ma mo wá bẹ̀rẹ̀ sí ń perí sí kí ni nọ́mbà rísí sọ bá dé the number you are trying to call does not exist ah rísí ò ní exist wọ́n á wí pé okay now báwo mo ti fẹ́ gbowó mi padà láàárọ̀ Monday ó wá wí pé ah, ah, mo láwọn ọmọ eruku àwọn tẹ́bi ti pa bàjẹ́ àwọn tí ò jẹ́ látàlẹ́ àná mo dẹ̀ kó wọn wọlé ó yànnà ẹ máa jẹun lọ ẹ jẹun sí mi lọ́rùn ẹ jẹun sí mi lọ́rùn ó dẹ̀ jẹun eight thousand two hundred naira àwọn ọmọ mi ò kí ń ṣe olójú kòkòrò àdẹ̀ kí ń ṣe olóúnjẹ ẹ̀yà mo wá wí pé all right gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí mo jẹ́ kò ní dá kí n fa òun ìṣẹ̀ lọ́wọ́ mo dẹ̀ yọ two hundred naira two hundred mo dẹ̀ ní rí sí gba two hundred meanwhile lẹ́yìn yẹn ó máa ṣì jẹ́ mi ní three thousand naira màámi níbo ni mo ti jẹ̀bi. rísí ń gbọ́ ṣé bọ́rọ̀ ṣe jẹ́ ni. ó sọwọ́ ọmọgàn ni. ìwọ kan tó ń jẹ ọmọgàn ni aláyé. ó sọwọ́ ọmọgàn fún mi olórí burúkú lélẹ̀ yìí. ó mọ̀ pé láàkó ní bíbá ló ń gbé jìgà wọn kúrò lọ́nà. rísí máa lọ ṣe wèrè o. mo ti máa ń wọ̀ ní several times ẹ̀ lọ́rọ̀ gbọ́. mo ní nǹkan tẹ́tí mọ̀ pé ẹ lè jẹ ẹ má fi irun mú. tó bá ti mọ owó gbà sọ́wọ́ wọn mọ kíní ìgbà sára náà. ẹ it's true. ó send owó sí ẹnìyẹn sìn ó wà ní kó wá ó wà lọ nínú eleven thousand ó wá jẹun eight thousand naira èyí ló kù yẹn òkú three bill ló máa fún wọn padà náà so ṣé wọ́n fẹ́ gba change yẹn náà bó fẹ́ filẹ̀. ah bàbá mi màá gbà ọ màá gbà màá fomi ṣàn lọ́wọ́. mo fẹ́ gbà lọ́wọ́ ẹ mo fún just two weeks péré ọ̀sẹ̀ méjì péré mo fún tí o bá ti fún ẹ kó wá sọ fún mi. ẹ̀yin náà ẹ má dájọ́ bẹ́ẹ̀ yẹn náà. wà á kí lè ṣe ẹ wọn fa rọọmù lórí ẹ ni obìnrin tó ń bá sọ̀rọ̀ ni lórí ẹ pèsè tíwájú nọ́mbà wà ìbáríkà ti wà ó bọ̀ àlàyé wà á ṣe eré epo ṣé àbúrò ah. bra òdodo pátá rí ojú ròrì wà á ṣe eré ojúrò títì orin o ti dà gọ́gọ́ o ti gbọ́ gbàgbàgbà orí gbogbogbò síbẹ̀ òfogun dìgbò wá ṣe. ìwọ jẹ wá fílẹ̀ tó bá gbọ́ tó ti yẹ àwọn sọ́sọ́ bí owó ìwọ owó lòun náà òkè náà lóore tó ti yẹ bàbá ilé ọjọ́ ìbòsí nǹkan tá à ń gbé bẹ́ẹ̀ ọlọ́run ó ti lọ ó ti lé yìí two gay four ni aláìbò sọ̀rọ̀ bẹ́ẹ̀. oh it's true now àwọn nǹkan tí yìí máa gbọ́ sí ìsìlẹ̀ máa wò níwà. tíwáàlì olójúgbọ́. ẹ fún mi ní àwọn olóko ẹ fún mi lẹ́sẹ̀ ẹ ló bọ́ ta jàre kó kó jáde jáde fún wa níjọ. àwọn pátá àwọn pátá àwọn pátá ni wà báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe gangan tó fi da ẹ láre ní kóòtù bàbá jogbo báwo ló ṣe ṣe torí gbogbo ara mọ̀ pé ó jẹ̀bi náà báwo ló ṣe ṣe tí bàbá jogbo ṣe da ẹ láre mo fẹ́ mọ̀ gangan mo fẹ́ mọ̀. aláì ṣé kò yé ẹ mi ò lè jẹ̀bi o màá jàre ni mo dẹ̀ ti jàre náà nìyẹn so bó ṣe máa jẹ́ màá ti máa gbọ́. wàá máa jàre báwo ah, ah. ìwọ tó jẹ́ pé kò sí evidence pé ó fọmọ yẹn lówó náà like cash ló kó fún un kò sí transfer débi pé wàá fi kíní hàn. ok ẹ jẹ́ kí n explain nǹkan tí ò yé yín kí n jẹ́ need full explanation ìyàtọ̀ wà nínú kéèyàn mọ ìwé àti kéèyàn mọ wéè ìwọ tó bá mọ ìwé to mọ wéè ó ṣe rẹ ó ti ní problem ṣùgbọ́n èmi tó ń wò èmi mọ wéè because kò easy láti máa <laughs> manage car park tó fẹ̀ tó báyìí èmi àlọ́ yẹ ká ẹnìkan lọ ṣe kí ni kó lọ jẹ mí bẹ́ẹ̀ no mo mọ wé mi wà wé mi yẹ dẹ̀ ní òun ni Bíọ́dún filẹ̀ fún ah bàbá àgbàlagbà anywhere you dey tó àlè tó àlè mo gbé e fún ẹ Bíọ́dún filẹ̀ fún ni o agbẹ́bí fáláre agbáre fẹ́lẹ́bí anything anything ṣé kí n sọ nǹkan fún yín Bíọ́dún filẹ̀ fún òun gangan ló fún mi láǹbà pé aláyé ọmọ yẹn o tètè lọ jẹ́ tó bá dẹ̀ ti jẹ́ wá sẹ́tù èmi èmi dẹ̀ lọ sẹ́tù alaye bí ọdún filẹ̀ fún lẹ́yìn tí mo sẹ́tù ẹ̀ tán lásán ó gbá mi sọ́dọ̀ jogbo everything dẹ̀ ṣe kí ni case close mo dẹ̀ win bó ṣe máa jẹ́ nìyẹn o ṣó jẹ́ kí n sọ nǹkan fún ẹ tó bá ní problem tó ti jẹ̀bi tó dẹ̀ fẹ́ jàre yọdún filẹ̀ fún nìkan ni o simply because nǹkan tó ń gan ṣe tó fi ń jẹun nìyẹn that's all. ìwọ náà sọ fún mi pé o ní kéèsì kan tó o jẹ̀bi jíà lọ bá Abíọ́dún filẹ̀ fún. ah wọ́n bọ́ọ̀lù ẹ̀bẹ̀ jàre mi yìí lọ bá Abíọ́dún filẹ̀ fún torí pé tí má lọ bá gan kò ní ṣẹ́ mi tì. kí ló dé. ó lóun máa máa rún mi ni. ẹ wá fílẹ̀ kó máa ṣayé bẹ́ẹ̀ ni mélòó wá ni. èmi èmi bíi báwo kí wọ́n lọ máa fẹ́ bí ọdún láyé kò jọ rárá o èmi gan-an ṣòro ojú mi ni nọ́mbà eleven kí wọ́n lọ máa fẹ́ bí ọdún tó fi gbogbo ojú kọlà ṣé kí ni ká bí o ká bí kí ni o àbólóńgbò gbàgbé ẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀jọ. ó dà o kí la wá fẹ́ ṣe o èmi á rán small ìjọ̀gbọ̀n sí ni o mo yàn má rán ọ̀rẹ́ mi sí small ìjọ̀gbọ̀n i. like you. ẹ ṣe gan-an mi ò jẹ̀bi mọ́ mo ti jàre. wàá ṣoríire ó dá mọ̀ jákọ́ máa mọ̀ tó bá ti san kò sí wèrè. ilẹ̀ fún bàbá o àti rí twenty thousand mi ò fẹ́ kó dọ́dọ̀ ṣe àmàn ẹ̀yin nìkan dẹ̀ lẹ lè ṣe tọ́rọ̀ yẹn ò fi ní rí bákan níbẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ìgbà tó wọ náà rí sí tó rí pé àwọn tó dá mọ̀ wọ́n wọlé wọ́n jàre bọ̀. mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ ẹjọ́ sà ṣàánú mi má wọrí. mi ò lẹ́nìkan àfọlọ́run ẹ ṣàánú mi. farabalẹ̀ èló ni pé fún ẹ lánàá twenty thousand. twenty sir. èyí torí pé ó ti pẹ́ ó ti rẹ chairman etí ò gbọ́ngàn mọ́ tábà máa lẹ etí ẹ̀ five thousand extra. ah bó mo ti fẹ́ rí yẹn. ò rí kó ṣí kó wájú mi. ó dáa <laughs> ok mo wà àtàwọ̀ epo ok màá màá màá màá fún yín. nígbà wo. ṣé mo lè fi sí sátidé àgbẹ̀ ok máa fún yín sí ẹjẹ́ lọ síbi pos. ká lọ sí pos eh, ẹ̀jẹ̀ kọ́ máa mọ̀ táwa ń jẹ nìyẹn àníkan ẹ̀jẹ̀ kó rí pé àníkan méjì ẹbí wọn ń dájọ́ ni ẹ tó bá dẹ̀ ti rá wa tó fi ilẹ̀ fáwa tó ń gbà fún wa kò sí wèrè ìyá níṣó. níṣó. ọjọ́ monde ọjọ́ ajé kówó pé mò ń bá kánilé ayé mo fẹ́ jẹun sókè mo fẹ́ jayé i ain't going nowhere abiraye èmi aláyé wọ́n test me every move on the mic wọ́n test me ìwà àjọ ọrùn rẹ máa pọ̀ fún. kóòrè ọjà rí ọjà rí kan tí mo dà orí kan tí mo dà. dẹ́kun mọ̀ dẹ́kun mọ̀ yàrá ìyẹn ilé òsì mọ̀. ó yà jẹ́ owó orí tiẹ̀ kó máa sọ rí ọmọ àti kúkú ń bẹ̀ ni. ọ̀gá adé kúrò ń bẹ̀ dà máa ń wá Jesus. gbáyìí àṣeré tó bá forí lagi okú yẹn o tó bá forí lagi yẹn lọ nìyẹn o má fọ fún jẹ tó ń fọ ni ajé o ládé lára báwo ni ẹlẹ́jà ẹjọ́ ẹ pọ̀ ẹ pílẹ̀ ẹ̀dá rẹ ti sùn. last ó ti yẹ ó ẹ kó bolówó. kọ́lẹ̀ gbayi gbayi kó bolówó. ó jẹ́ kí ló kù kí ló wà aládàngbẹ àdàngbẹ aládàngbẹ. ẹ fún tó rán last week yẹn jáde. ọ̀gá dé sky jàre stop ṣe bẹ́ẹ̀ ṣóun pín mi ni kí ló ṣe eléyìí báyìí ya kí n fi fóònù mi lẹ̀ kó fi ta tẹ́tẹ́ ṣóun wáìn mi ni ṣóun máa so òun mi yọ̀ọ́sì tí mo ṣe kí n tó gẹ̀ẹ́tì fún òun ṣé òun ṣeré ni mo ṣẹ́rì ìṣù ẹ̀dúnmọ́ mi lọ bó ṣe ń wo ìròkè o má fọwọ́ ra mi lára ara tí ń kan. kí ló tún kù nílẹ̀ kí ló kù nílẹ̀ tẹ́fẹ́ sí. ó yára báyìí ìdè mi dàgbà. Ah, ó jẹ́ pàá jà pọ̀ pọ̀ pọ̀ òjòjò bóyá náà jágbà. ẹ wá ara kíyàn kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká máa ṣe nǹkan tá a ṣe lọ ẹ̀ẹ́dẹ̀ wá ara yín ẹ̀ra máa kọ́ mu ni mo sọ fún yín o wọ́n á fẹ́ kó wọ́n yẹn ṣe rèé ní ẹ̀ẹ́dẹ̀ wá ara yín alaye lórí bàbá ẹ bù ẹ ṣé mi ló ń bá sọ ọbẹ yìí ṣé mi ló ń bá sọ ọbẹ yìí tó já wèrè yìí. ṣé mo lè fẹ́ sọ yìí kí ló ṣẹlẹ̀ báyìí ọ̀gá adé fi mí lẹ́ kí ló ṣẹlẹ̀ báyìí ọ̀gá adé wà mí fún mi jẹ. máa balẹ̀ ee ee kẹ́ ẹ mọ tó ń ṣàfihàn ọmọ ọlú ni o tó hmm. gbogbo abayí babalábàgàn tó jẹ́ babajogo ẹni tí ọmọ ẹ bá ṣe ẹ̀yìn ẹ̀ náà máa wá nǹkan tó bá dẹ̀ ti ṣe báyìí àṣegbé ni o ó ti yẹ jẹ́ kó rí ẹ pé next time o. ọ̀gá rí fi gbẹ̀lẹ́ jàre mi ó ṣe Jesus Christ o ẹ̀rẹ́ ká ṣe nǹkan tá à ń ṣe lọ fi gbẹ̀lẹ́. wọ́n ló màláyé ṣe ìyàwó mọ bí dèmi tí wọ́n sọ fún wa pé báyìí báyìí ló jẹ́. ó yà fà kí ló mú fóònù lẹ̀ ká lo fóònù jọ gágá sọ pọ̀ ọ̀dẹ̀ jíjà mi bíbá látàárọ̀ kí ló ṣẹlẹ̀ mú fóònù jáde gan ta. Ah, ah, afa afa o bá mi rí fóònù tí ṣé mi fẹ́ fóònù mi lẹ́kùn bá ti mo yọ lẹ́kùn ah, fóònù. aláìwé ní bọ̀bọ̀ yìí mo fóònù mi fóònù bọ̀dá mi ọmọ bọ̀dá mi afa mo fóònù ẹ̀kan yẹn tí mo yọ mi mm, báyìí mm. fóònù tí mo yọ yẹn mm. ẹ bá mi rí tí mo yọ èyí tí mo yọ ń lẹ̀ kan yẹn tí mo yọ fún yín lọ fóònù jáde bọ̀dá mi bọ̀dá mi. tí bá gba etí ẹ àmúrò máa ṣẹ́ mọ́ ẹ níbi kò ní ti dìbò dáyà bí ọmọ àṣebó débi àyọ̀délẹ̀ kan ń yé kékeré lè sọ̀rọ̀. tí wọ́n tó ń wò yẹn ọmọ ìlú ni ibà dẹ́rì jogbo náà ń pe bí torí àwọn baba jogbo gan kò sí nǹkan tọmọ yẹn lè ṣe ẹ̀yìn yẹn ló máa wà ó ti yẹ ọmọ ìlú ló tọ́ṣì ẹ̀yìn ló tọ́ṣì láìfọ ẹni àṣekàn jábla òun sọ̀rọ̀ ibi òkú ló gbọ́ ó lè sọ̀rọ̀ ọmọ arìndì mò ń bọ̀ jẹ́ lọ́ba ṣáàmọ̀ west lọ́jọ́ àkọ́kọ́ wẹ̀rẹ̀ kúrò mi jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sọ òfẹ́ gbọ́ ó lẹ̀ lọ́fọ̀ọ́

mi rẹ̀ kì í ṣàwọn ará ilé mi ṣòye ẹ èló ló ti rí jẹ ẹ lórí burúkú ààrẹ èmi ló ló ń bù èmi ló ló ń ṣe jà làlàlà fún o ti pé wèrè ni ó yà gara gara wèrè ah. bá fóònù wèrè ẹ. o ṣe jọ gbé e fún. What a deal, what a dealio, what a city, yo. niye Olan bir madde niye Bari adedi niye Birazın etti baby mama ne Olan bir madde niye Olan bir madde niye Bari adedi niye Birazın etti baby mama ne Manne Manne Manne Manne Manne Manne Manne Manne Yeah Uh, ojo Monday, ojo Ajé, kò wọ́pẹ́ mò ń bá kanilé ajé. wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe wèrè lóríṣiríṣi wọ́n ṣe ṣe wèrè yẹn lọ́mọ ògbẹ́ ẹ̀ ní wèrè rárá bí kọ́ńgó áàpù. fún ẹjọ́ yìí mo wá rí fílẹ̀ fún mo ti ní problem ṣé ìmọ̀ mi mọ́ ni. mi ti rántí ojú ẹ tàjọ ń gbé ní kòròdú nígbà kan báyìí eh. àbí wọ́n kọ́ ni abu alákọ̀wé mo rí ẹ mo rí ẹ áàpù. ayiwa ẹ̀gbọ́n mo ní problem o mo ní problem ẹ ṣàánú mi ṣe ilé àárọ̀ actually òní mo ní interview ní embassy so bí mo ṣe wá jí láàárọ̀ mo dúró sí fọgànáísà bus stop mo retí mọ́tò àbí jẹ́jí tó bá gbé mi lọ sí ibi mo ti fẹ́ ṣe interview ṣàdédé ni kí ẹ̀ kọ́kọ́ já envelope ọwọ́ mi gbà. kí wàá kí ló ń ṣe ibi ìjọ police station help ni mo bá wá sá help ni mo bá wá sá torí pé envelope tán gbà lọ́wọ́ mi yìí ṣe rí document tí mò ń lọ embassy gbogbo ẹ̀ ló ti gbá lọ passport mi àti fifty dollar tí mo fi sáàárín ẹ̀ ó ti gbé gbogbo ẹ̀ lọ ẹ ṣàánú mi two years ni mo fi wá interview date tí mi ò rí mo ẹ̀ṣẹ̀ wá rí ni wọ́n dẹ̀ ní tí n bá ti rí fílẹ̀ fún àti wọ́n eh, ojú àánú pé màá màá wà òkè. wọ́n ah, ó mọ tó sọ̀rọ̀ jẹ́jẹ́ o ojú àánú gangan rí o àwọn eléyìí ní kọ́kọ́rọ́ mọ́ṣúárì o ti yé mi Eh, o fẹ́ rí passport yẹ tó bá fẹ́ rí passport yẹ àtàwọn document tó kó lọ sí embassy sórí ẹ̀ ń sìn wà á fún wa ní five thousand naira a máa mú ẹ lọ sọ́dọ̀ bàbá jogbo kó a tó débẹ̀ a ti bá sọ̀rọ̀ tó yẹ ẹ sìn a ti mọ àwọn tó ṣiṣẹ́ wọn á dẹ̀ wá gbé kiri wọn á gbé correct wọn á gbé lẹ̀ fún. ilẹ̀ fún five thousand èdè eh, jọ́nà owó fifty dollars tún wà mí. wa àwa jẹ́ fámìlì ẹ̀ kí n ti wá láti ìṣòro fún ẹ láì gbowó. tí o fẹ́ àbò òfẹ́ kò kó ah, mi. àmọ̀fẹ́ ṣé five thousand ni kò sí wàhálà àmọ́ yẹn ò ń ṣe yẹn ò lè. òun ah, ah. sọ wá fẹ́ rí déètì ní ìgbà nǹkan wá ṣe mí o. dúgò dúgò dúgò ṣé o tún fẹ́ ṣe ní ẹ́mbáàsì o fẹ́ kọ́ bẹ́ẹ̀ wá déètì interview mi tó máa rí tó dẹ̀ máa rí dáadáa. mo fẹ́ rí mo fẹ́ rí. tó máa rí appointment. kò le bàbá tó tó bàbá jogbo tí ó yẹ ẹsìn àwa máa connect yẹn lọ́kàn alaye ọ̀rá connection yóò connect dé gbogbo bẹ̀ yẹn ó rí ẹsìn so wà wá mú ten thousand naira wa. tó bá ti fún wa ní ten thousand naira à ń mú ẹ lọ sọ́dọ̀ bàbá wọn abẹ́ wá dé tilẹ̀ bá sì ó yẹ ẹsìn wà á dẹ̀ tún ṣe kí ni wà rí nǹkan ẹ. ten ten thousand ah, inú mi dẹ̀ máa dùn ó kún mi máa dùn gan ẹ ẹ sà màá dẹ̀ rí fifty dollar tó wà nínú envelope. àná máa rí ọlọ́gbà wà ò ń bẹ́ mi nù o tó fẹ́ àbó òfin. o ti ṣe alẹ́ rédíò o ti sọ̀rọ̀ ju. owó náà ní pos. yálẹ̀. ní iṣo amòsílọ mo ti ń lọ mo ti ń lọ. bẹ́ẹ̀ ti rí lè. a bá wọ rí wá wọ rí ee ojú àánú ṣó yẹn sì iṣo yìí nọ́mbà yẹn dákúrò àbá pọ̀ yẹn. jagba. jagba. bàbá àwọn nǹkan tó jágbọ́dà. èwo ni tiẹ̀ náà nǹkan tó wà lẹ́yìn. Ah. tèmi ò sí ń bìsà brown envelope kan lèmi ní tó gbà lọ́wọ́ mi nínú brown envelope yẹn international passport mi àti fifty dollar ló wà nínú ẹ̀ èmi ò ní problem pẹ̀lú wallet wallet mi wà lápò mi. jagba ibo ni envelope tó gbà lọ́wọ́ bọ́ì wa. ah lóòótọ́ mo rí envelope yẹn o èmi ti fún àwọn passport department yẹn o. o ṣe kí passport department yẹn ni aláyé mo ti fún wọn. jagba. aláyé. Eh, brother mi um, sori envelope yẹn ti rìn síbi kan nìyẹn but uh, ibi tó sọnù sí a sì lè rí bẹ́ẹ̀ sí ẹsẹ̀ mo kàn máa bẹ fẹ́lẹ̀ fún so láti mú ẹ lọ sí ibi tó wà so department tó wà yẹn kọ́ tó kọ́ máa ṣe ń bẹ̀ ni pé ó máa fún wọn ní five thousand naira just five thousand naira so wọ́n á fún ẹ ní passport ẹ padà ó ti yẹn sìn so yẹn ṣe problem. Hmm? sir mo get yẹn sir but fifty dollar mi ẹ bá mi sọ̀rọ̀ ẹ fifty dollar tí ó wà ní envelope yẹn náà wà very important. ọmọọba má jí sọ̀rọ̀ tiẹ̀ ṣòro tí arọ bá wọ́ tó bá wọ́rìn tó bá wọ́rìn sí àmì ẹ̀ náà máa fi mọ̀ pé tó wọ́rìn sí rè owó yẹn ti rìn jìnnà ṣùgbọ́n passport ẹ̀ o máa rí yẹn gbà ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi sá fifty dollar yẹn náà very very important life ni bí passport yẹn náà ṣe wà important fifty dollar yẹn náà wà important. bọ̀ kí ni ìṣòro ẹ kí ni problem ẹ. Eh, ó sọ nǹkan méjì nù wọ́n bẹ̀rẹ̀ yọkan èkejì wọ́n ní wọn ò rí mọ́ olówó ìbúdá sí láìfẹ́ ok now tell me ṣe passport yẹn ló wà important ní àbí fifty dollar yẹn olúfẹ́ ní méjì. sir ẹ má jẹ́ kí n parọ́ sir tẹ́ bá mọ condition mi ẹ mọ̀ kí méjèèjì ló wà important ayé mi sir. bóyá kò fẹ́ mí ẹlẹ́ kó lọ kó lọ kó yẹn kó máa lọ. ẹ má bínú sir ẹ jọ ẹ tún fún mi lórí ọ̀fẹ́ láti sọ nǹkan ẹyọkan tó kù sir ṣé rí sir appointment tí mo ní ní US embassy eleven o'clock lónìí ló yẹ kó jẹ́ ṣùgbọ́n nígbà tóun ti help mi lẹ́ẹ̀kan yẹn àwọn àwọn tá ti kó bá mi lójú ọ̀nà yẹn mo ti lose appointment yẹn bó dẹ̀ ṣe wà yìí kò sí déètì mọ́ mo wá gbọ́ pé ibi tọ́lọ́run tó kẹ́yìn dé wọ́n lè ní connection lẹ́ńbàṣì ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi sà ẹ bá mi book appointment mi káyé mi má bàjẹ́ tán mo mọ̀ kó ti wọ́ fún mi báyìí mo mọ̀ kí mo ti ní problem báyìí bọ̀ kí problem yẹn má bàa pa mí kí n má kù sínú ilé lásán ẹ jọ̀ọ́ ẹ help mi sà. ṣé ìbẹ̀rù àjọ ẹ̀ ń bá sí ni àbí mo jọ consular àbí ìbà ìjọ consular office àbí kí ni problem àbí kí ló ṣe tóun sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé pọ́ọ̀sì ẹ lọ́gbà àbí kí ló gbà lọ́wọ́ ẹ ṣé wọ́n gba brain ẹ mọ́ ni ṣọ́jí brain ẹ mọ́ passport ẹ ni. sà ìròyìn yìí dà wọ́n lè ní connect ẹ jọ ẹ lò fèmí náà. àwa sórí ẹ yìí ni orí ẹ ti ojú àánú bá ń gbé ọmọ jáde. wọ́n á àgbà wọ́n á à irọ́ ni o kò yẹ kó jẹ́wọ́ ọlọ́run. Ah, àwọn àwọn ẹlòmíì kan pa olóyún pa ọbẹ̀ rí passport yìí ọ̀hún rí fifty dollar ó ṣí ní pẹ́kẹ́ ní. yá gba ọmọ pẹ́. àwọn ọmọ bó ṣe ń lọ nà á láyé eh. eh, mọ̀ pé bàbá wa ń le ẹ̀gbọ́n dẹ̀ wá ṣe kí ni wọ́n wà ní skul tí màá ṣe kí ni tí màá sẹ́ẹ̀tì. ní sùúrù ní sùúrù ní sùúrù dàgbà ó ti mọ̀ mi láti ilẹ̀ o bébí ṣe wà inú náà fóbìnrin yẹn. àbẹ́bí dáná ṣe é. ẹ ló fi yẹn lẹ kọ̀ọ̀fáàmù ni ohun ọ̀rọ̀ àṣírí ni inú náà fóbìnrin bó ṣe wà tó bá pọ̀ lápò ẹ̀kọ́ máa tún kù. Ah, yes now bí ṣe wà yìí lásán ti bá pa ten million bí bó ṣe wà yìí lásán àwọn tó máa pin lálòkè wọn ya pa gan mo máa pin débi pé tó máa kàn mí gan bíntín lọ́wọ́ ni ó ti yẹ sí mi náà fóbìnrin ṣe wà yìí tapọ̀ tó bá pọ̀ máa tún kù ó ti yẹ sí ohun tó ní ìdíọ̀dọ̀ mi ò ní pé eh. kí máa fún ẹ connection kò já ìlọsí gbòòrò kò já wọn gbà kó dẹ̀ dé gíní ilẹ̀ ṣe kí ilẹ̀ ààbò ẹ̀ mọ́ra wọ́n máa rí ẹ mú òtò eh. bá ti wá ń wá nǹkan mi pé o fẹ́ máa wò bóyá o fẹ́ mú nǹkan mi ọmọ máa lé ẹ síta sí wọn lọ́wọ́ ni o ó ti yẹ ah, ẹ sìn sórí ó dàbí kankan ò tí ì yẹ sórí fílẹ̀ kún tó owó yẹn lásán bóyá ìwà yẹn mi àti ẹbí tá a jí sí anybody ò lè tú o ó dà kẹ́ni ti kọ́kọ́ ṣẹlẹ̀ ń gbòó lásán kẹ́ni ti kọ́kọ́ jẹ̀bi a ti jẹ́ èmi tán o ti ṣe wá jáàmù tó yẹn máa kọ́ ìjọba àkókò àkókò ẹni tó jẹ̀bi lásán àkọ́ yìí kí sẹ́ni lókùn kẹ́ òun ló jàre but ìwọ́n sìn bóyá ìwà yẹn bá ń sìn ìwọ́n ló jẹ̀bi ọ̀rọ̀ yìí o mo kàn dẹ̀ wò pé ah, first time kò ṣẹlẹ̀ rí lójú filẹ̀ fún kò dẹ̀ pé ok ìwọ ló jàre ó ti yẹ ẹ́ sìn so irú ọ̀yẹ́ lásán sìn wọ́n á ti mọ̀ pé ah, nǹkan tí Ibrahim ṣe yìí ó rọ́ǹgì but kò lè confront mi ó gbà kámú náà ni ó ti yẹ àwọn pattern tí wọ́n ń jẹ nìyẹn connecting yẹn ni wọ́n ń jẹ ń bì tó bá ti wá ń jẹ kó ṣe kí ni jẹ́ kó mú ẹ má béèrè kọ́pọ̀ lọ́wọ́ bí bá ti béèrè kọ́pọ̀ lásán wàá ṣẹ̀wọ̀n ó ti yẹ èmi gan lọ́wọ́ mi ò ṣáà ti rí oh. ọmọ mi ọmọ ọpẹ́ tó mọ iye ara ẹ̀ wàá gbá yìí wàá gbá yìí wàá gbá yìí. ẹ wẹ̀ gbọ́kọ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó máa rí bẹ́ẹ̀ yẹn o torí kì í ṣe nǹkan tẹ́ ẹ sọ fún mi kó máa ṣẹlẹ̀ oṣù lẹ́nu lé yẹ ẹ sọ fún mi kẹ́ ẹ máa fún mi passport mi pé tí má ti fún yín lówó mo dẹ̀ fún yín lówó má yẹn sọ gibrish lẹ́nu ẹ ẹ ní kankan sọ sí i ó wá fún mi passport lásán fifty dollar mi n ò fún mi gbogbo àwọn dọ́kúmẹ̀ntì mi yòókù wọn ti yá ẹ ẹ ẹ wà comfortable bẹ́ẹ̀ yẹn. kò sì lọ tí wọn gbọ́ bá ń ṣe olóògùn tó yẹ kó bìnrin obìnrin bìnrin kó máa jagbàmẹ́ lága tó yẹ bẹ́ẹ̀. sọ̀rọ̀ nìyẹn lẹ́nu yín sá ọlọ́run gbọ́ ìmọ̀rún èèyàn tẹ́ jẹ́ o èèyàn gidi mo máa ń pè yín o kẹ́ẹ̀dẹ̀ máa wò ó ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹ níyì mẹ́ ti tẹ́ o ológun àná ni yín o ìgbà tí mo wá dọ́kúmẹ̀ntì mi àwọn tí mo pàdé ìkànnì oníkan wá bá yín àwọn yòókù rí pé kí n máa bá yín pé ológun àná ni yín pé ẹnu lásán lẹ ní ẹ̀ ṣùọ́ ẹ wá jókòó síbẹ̀ ṣe bí èèyàn gidi ẹ wò ẹ má jẹ́ parọ́ fún yín ọmọ yẹn ti jàgbà lọ́wọ́ yín fílẹ̀ fún tán pé yín wọ́n kàn ń tàn yín ni ẹ̀ lógo mọ́ àgbàlagbà òṣì kí ló ṣẹlẹ̀ ẹ wọ ọlọ́pàá bá jẹ ni ọlọ́pàá bá jẹ ni jẹ́ ní ìlú ìbò tí mi ò lọ ìlú ìbò tí mo yẹ gbogbo àti mo bá ti láti gbẹ́mi ọ̀lọ́sí ìlú ìbò ẹ̀yin lórí ìlú ìlú ìbò ẹ̀yin pẹ̀lú òṣì yìí ẹ wọ kí n sọ kí ni kò fún yín o Ògbómọ̀ṣọ́ lu yẹn rẹ máa padà sí torí bí ò lè gbé yín ẹ lè jèrè ẹ máa ta kẹ́rù kaṣú láàsì inú ọkọ mi mo ti gbàgbé mi ni màá mi. <laughs> ìjàgbá ṣé o gbàgbé pé four thousand two hundred wà nílẹ̀. mọ́ọ̀sì yéè ah! ìyá mi. Suzy. ìyá sí òkèrè. Suzy. mọ́ọ̀sì báwọn gbogbo sí. ọmọ tó ń sọ gbòòrò. ìyá mi ìyá àìsùn àlè bọ̀ yẹn. báyọ̀ tó mọ̀ fẹ́ àyà mi kò mọ̀ ń ah, táìmù ni. Suzy eh, báwo ni ìgboro. ọmọ ìgboro rẹ́rìn o a kò yí mọ ni o. àwọn tiẹ̀ ń kọ́. ẹ wo àwọn tèmi yẹn wọ́n ti kú I understand at this point owó lọ́wọ́ back for granted. mo jẹ́rìí ẹ̀ ìgboro rẹ̀ ni ìgboro rẹ̀ ni kò kàn yàláyà tiẹ̀ lẹ́yìn kí yàláyà wọn wá jẹ́rù kalẹ̀ fún wọn. orí wọn dẹ̀ wá náwó fún màmá bí. Mọ́sí I swear you dey only ginger my spirit ṣẹ́rí yàrá bá kò sẹ́ni tó máa take over gbogbo ṣẹ́rí ẹ̀yin lẹ́ni gbogbo àdúgbò yìí látòkèdélẹ̀ ọmọ tí ò bá ti gbọ́rọ̀ tí ò bá ti lè ṣe déédéé ló eh. wá kanlẹ̀ síbí eh. kíní ẹ̀ máa gbéra. Ah. Ah! Oh, I too gbádùn you I swear. Oh, oh ṣe ń jàre Suzy ah, Suzy Suzy Mọ́látò ṣẹ́rẹ́ lè gangan eh. òun náà pè lábọ́ apọ́nbẹ́po rẹ. mo rí bẹ́ẹ̀. ó ti yẹ yín hmm. ẹ kò bá mi ṣe lóní lẹ́vùlẹ́vù ni ló ní lẹ́vù. ẹ ẹ má yẹ ká gbé lọ tàbáyé. ṣé bí bí oníwọ̀n kọ́tà. wọ́n fi ṣe fẹ́ bàṣẹ jẹ wọ́n kọ́tà ti pọ̀ ju àṣẹ yẹn ti le ju. One quarter dáa fún un. ẹ ra zẹ̀ lórí pọ́tébù o ti yẹyin medium size. o ti yẹ olùgbọ́. o sì wà rà. bídèmí bídèmí jàgbà ọmọ mi òun be mo rí ẹ bó o tiẹ̀ rí àwa rí àwa kí ẹ síbẹ̀ àwa tún á lè ẹ síbẹ̀ o ṣe èèyàn náà o ṣe èèyàn díẹ̀ <laughs> bí débi ọmọ mi kí ló ń bọ̀ what's happening ṣé wèrè ní jẹ́ ẹ̀yìn ah, ṣé olórí burúkú ni ẹ ni ṣé òun wá èmi ni èwo la bó sí rèé kí ló fẹ́ sọ gangan sọ tẹnu ẹ sọ tẹnu ẹ jago kó ṣì kó ṣì dànù jàre ṣẹ́ o jàtijàti. bídèmí wá ẹ wá wá ti ẹ pé o bàjẹ́ tí ó yẹ pé o lẹ́kọ̀ọ́ lé rárá i think say you be person as my pé àtijọ́ wa tipẹ́tipẹ́ pé ah kí n kàn héèlì ẹ síbẹ̀ kó báyìí pé ìyá alábàánikọ́ la kàn án hail you kí n kọ hail yẹn síbi òde ṣé bí wèrè báyẹn kí ló ń ṣẹlẹ̀ náà wetin dey sup náà wetin dey sup with you kí ló ṣẹlẹ̀ you dey mad. àbó ah, máa wo òwe aṣẹ́ ó jàtijàti má lọ wá fún mi o Suzy má lọ wá o. Bídèmí Bídèmí street lọ sí ń pè é ní jàgbá Bídèmí àbí wọn èmi àti ẹkọ ní tájú máa ń ṣe oní five hundred quickly ìwọ ló wá ń sọ̀tì mi wọ eléyìí burúkú ni ẹ ò lápọ̀nlé lára sori iṣẹ́ tẹ̀mí ń ṣe yìí iṣẹ́ lálùbáríkà tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ni sori iṣẹ́ lórí burúkú tó ń ṣe yẹn ni kò lọ take note bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ lọ take note iṣẹ́ tó ń ṣe iṣẹ́ wèrè ló ń ṣe sori èmi tó bá ti wá tọmọ ẹrù lẹ̀ mo lè sáré yọ̀ọ̀dì ó ti ẹ̀ ikọ̀ ṣe kúìkì kí rẹ̀ gbá kiri kí n gbégo sori ìwọ àfàìmọ̀ kó má padà yìnbọn pàjá ẹ létà. mi ṣẹ̀ṣẹ̀ kúkú ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé lórí burúkú ni ìjì ẹ̀kọ́ ló ń bọ̀ yóò ní bọ́tọ̀ last lab ó ṣe wáyé ó máa lù ẹ́ gbẹ̀yìn wọn á lo èmi. a lo ẹ. <laughs> Eh, oh, mi ń wa see me they go use me you look me since i finish. alaje farabalẹ̀. wait you look me finish since i say they go use me they go fit use me ẹni tó bá máa lò mí gan mo máa lò ó oh, mọ mi ni èkó ni mo wà èkó ló ń pè bí ṣó ẹni tó bá máa lù mí láti Anambra mo ti wà. So, o kò yín sí ni o máa dúdú o máa o máa dúró odò tí mo fò kí tó dé kò yìí nǹkan á lò mí màá lò já ẹ sórí ni kò take note pẹ̀lú ọ̀rọ̀ ayé ẹ bẹ́ẹ̀ ni sórí iṣẹ́ aṣẹ́wó tèmi ń ṣe yìí tó bá le jù màá mú kíni màá mú rọ́bà ó ti yẹ sórí ìwọ tó ń jagbà lọ́sùn tó ń jagbà lọ́sìn yẹn ọmọ padà fìbọn pa ẹ́ láàsì. yes Okay. ara yóò ti bó tán o ti bó tọkọrọ sọ̀rọ̀ bíi ẹni tó yẹ pé tapráìtà lọ gbé sẹ́nu ẹ hmm. wèrè ní ẹ ojúra wọn lọ wèrè ní ẹ fara wèrè ẹ balẹ̀ ṣé èmi bí mo ṣe pé mi ṣe wà pé hmm. jàgbá tèmi ń ṣe ó pè mí ẹ̀gbọ́n tèmi lèmi ṣe kí ni mo fi rán léèrè òun dẹ̀ ni glory ti wà ogun àgbáyé ti wà kò dẹ̀ ṣe kí ni kò séèyàn kankan tó máa gba glory tèmi torí èmi ni mo ń ṣe kèmí mo ń rán ẹ̀gbọ́n mi lọ sí kò dàbí ìwọ tó kàn lọ ń ṣe yàmàyàmà kiri gbogbo hmm. street ó kàn lọ ń ṣe bí olórí burúkú ó wá ń ṣe àwọn iṣẹ́ yàmọ̀yàmọ̀ àwọn iṣẹ́ ìdọ̀tí. ẹ so that aṣáwó work don turn to onídọ̀tí now ìwọ ìwọ jẹ́ pé ọmọ quick oní two hundred yìí ṣe jù ìwọ lọmọ bíje ṣe lórí five hundred ìwọ now, you go dey talk to me like this ẹbí yẹ kan hmm. ìwọ sọ pé kí lèmi ti fowó tèmi achieve if you reach Anambra reach my village ah nwa village eh hmm. see that my king eh he know me. Mm -hmm you see that place wey be say dem dey drink ogogoro Now you build that spot. I never I'm ẹni bá tajà ẹ̀fẹ̀ ní ìgbowó òkúta tó bá tajà ẹ̀fẹ̀ ọ̀gbowó òkúta gbẹ̀yìn ayé náà ni tó bá tajà ẹ̀fẹ̀ ọ̀gbowó òkúta gbẹ̀ mọ̀mọ́ ẹ mọ̀ bá wọn tajà ẹ̀fẹ̀ kí wọ́n bá gbowó òkúta gbẹ̀yìn ayé ẹ I'm not mo sọ fún yín báwọn kíra dáadáa mọ̀ bá gbẹ̀yìn eré òṣùpá yín ẹ mọ̀ tajà ẹ̀fẹ̀ ọkọ. I'm not bàjẹ́ tó bá kó wẹ́rẹ́ ṣẹ̀yà láyé ẹni wọ́n ní wọ́n gbàdúrà jù wọ́n máa rọ́wà sí wọn wọn ò rí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kó lọ rọ́wà sí wọn ò rí àwọn ìkórìtà káàkiri àbí kó kó kó kó kó ṣàtàwé rẹ̀ kó kó wọn síbi nìkan lọ́ọ́ máa ayé ẹ̀ máa bàjẹ́ ni o tó bá ti débi tó tó bá di sọ́mọ́ kọ́sọ́mà mi. mọ́mí ká lè ọrùn kan ni gbogbo tá à ń bá yín sọ ẹ má tàjẹ pẹ ká má bàa gbowó òkúta irú yín lẹ mọ fi gìtá yín fún àpáta lọ́rùn. tẹ ẹ bá tàjẹ pẹ ẹ gbowó òkúta pẹ yẹ irú pẹ ẹ lọ sí orí kúta yín lẹ bàjẹ́ ní apá àwọn ọmọ olóṣèlú ẹ kó kiri. ayé yín wà pàjẹ́ ni mọ́mọ́ ìwà òrì máa fún yín lówó kò ní àbáyé fẹ́ bàjẹ́ ni orí ẹ̀ fẹ́ burú ni tá lélẹ́yìn ó gbọ́ mọ́ṣáláṣí lọ mọ̀ sí àwọn wo lè máa ń bá rojọ́ ládùúgbò yìí náà irú wèrè wo lélẹ́yìí báyìí. Hello, àǹtí ẹ̀. Ah, hello, àbúrò mi bídèmí kí ló dé mo ti ń pè ẹ́ látàárọ̀. àǹtí ẹ mo ṣe jí jàre fún iná ló jí mi. àbúrò ó ṣáà mọ bó ṣe ń lọ mo pé mi láì kí n máa disturb ẹ kí n máa yọ ẹ lẹ́nu but then ó ní àwọn handout kan tí mo fẹ́ rà that particular lecturer burú gan kò sí bó ṣe lè kàwé tó tó bá ra handout ẹ̀. Eh kò ní kọ orúkọ ẹ síbì kan tí o torúkọ ìbádẹ ti sí níbẹ̀ yẹn automatically o máa fail ni fifteen thousand naira dé ní handout ẹ then ó láwọn practicals kan náà tó yẹ kí n ṣe àwọn nǹkan tó yẹ kí n lò fún practical it's about ten thousand naira altogether ṣá twenty five thousand ìwọ má worry nípa owó upkeep àbí any other thing àwọn òwe yẹn ló wà important. because àyà mi ń já kó má lọ affect mi kó má lọ di pé mo tẹ̀ tí mo pé bóyá wàhálà yẹn ti ń pọ̀ jù lọ́rùn ẹ̀ bóyá kí n dẹ̀ kúkú drop out. Ah, ah, àǹtí ẹ kí ló ń sọ tẹ́yìn sọ bá ìjà rẹ̀ ẹ wò ẹ má wọ ojú ẹ má wọ ojú ara yín wá ti dọ́là á send owó yẹn sí ẹ má wọ orí agbára ọlọ́run á gbé màá ju owó yẹn sí yín lọ́la agbára náà. ṣe ṣe àbúrò mi ṣe ṣe ṣe wàhálà mi ò ṣe àpọ̀jù báwo ni bàmí àti màmí ńkọ́. màmá ẹ̀ wá jàre màmá ẹ̀ wá láàyè ẹ bàbá ẹ̀ wá bàbá ẹ̀ wá bàbá ẹ̀ wá. bàbá mi kí wọn ó dà èmi náà tún máa pè é. ẹ má wọrí iṣẹ́ gbọ́ tó bá dọ̀ọ̀la ẹ fọkàn balẹ̀ màá ju owó yẹn fún iṣẹ́ gbọ́. yẹ báyìí they don't hate me, babe. Barrister Anifowose. Jiboye, Jiboye. Good morning, my lord. Ṣé o ṣe ọ̀pọ̀ egun bàbá ẹni ló tán? Dáàdì mi burú gan, kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀. Ṣé lọ́ọ̀yà ni ẹni? No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 not a failure. Ben is supposed to be free. He's supposed to be free. Yes. Very good. Orin Oh, well, exactly. That is public answer. Uh-huh. The law. Òfin fọ́jú. Ẹ nígbàgbọ́ wípé Tósìn lè pa bàbá ẹ̀. Láyé láyé. Appeal letter. No, Jimoye, why this? Jọ́kíjọ́ tọrọ yìí bá jáde síta, àmì ìṣòro mọ̀ wáyé tí. Ah! lọ́yà lọ́yà ilẹ̀ ti mú ilẹ̀ ti mú. ilẹ̀ ti mú yes yes yes. bad bad bad bad bad bad bad bad bad tẹ́ǹbọ̀ báyìí ni mo ti wò pé a ah, màmí kọ́ ló ń bọ̀ yìí ṣé màmí ló ń bọ̀ yìí. mo ti gbowó jọ. ọ̀gá ẹ eh, mo ti gbowó. ṣé ẹ ti kọ̀wé àbámọ̀. ẹ eh, wọ́n ti kọ̀wé àbámọ̀. gba wọlé tó bá tribe ó fẹ́ kú mo ò bẹ́ẹ̀ ṣí èrè gan. mo máa ń ràn yàn lọ́wọ́ lóòótọ́ ọ̀tọ́ lọ́sọ fún ẹ ajé ègbé lórúkọ mi èmi oníṣẹ́ fẹ́ni tí ò ní ẹni tó bá ní ni máa ń ṣe fún. ká ló gbà fún kádàrá òun sì ni wọn. ṣé nílòore ni aláàánú kan tó ń pe gba aláàánú mi ṣe kò wá sí nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ṣe ní ìrètí òkun ṣé lóòótọ́. ó yẹ kẹ́ ti parí bíbá yìí agreement wa kọ́ lélẹ́yìí ṣé ìlú ló ní kí n pọ̀. lágbára ọlọ́mọ èmi iṣẹ́ ìsun àmúṣeré òsì sun àfisàwádà. five hundred thousand ló pé bí ìgbà tí yàn pé hundred naira. yàrá ja yàrá ja yàrá ja anybody lọ nínú ọgbà yìí. tún nìkan plẹ̀dì níbọ̀ èmi sì ni nọmba one nínú ọgbà yìí kò dẹ̀ sọ̀rọ̀ tẹ́lifọ̀dì lè ṣe. tó ẹ̀yin lẹ́fà gidi ṣe bí jẹ nínú ọgbà yìí àgbẹ̀. sẹ́rí pé mo fi àjùlọ wọn. ẹ̀yin mélòó lẹ wá ń gbé bíbá yìí torí mo mọ̀ pé ẹ̀yin student ẹ̀ máa ń like share apartment èmi nìkan ṣo ni mò ń gbé mi ò dẹ̀ lè bẹ́yàn kankan gbé. ṣé ó wà ókè pẹ̀lú ṣọ́ọ̀kì yẹn. ẹnjìníà bébì ta lélẹ̀ yìí bó ló ti jara what's all this. èmi ò mọ̀ ìyá ẹ̀ rí o. ọmọ kékeré ọmọ kú ibi mọ́námọ́ná tàbí bóra. fún àwọn gbọmọsọ wa gbẹmọ ní contract kan tí contract yẹn bá ti bọ́ sí máa jọ ẹ lójú. bẹ́ẹ̀ ìnáwó tó bá wọ̀ ẹ̀ gbogbo ọgbà kan ọmọ kò ah, lọ́pọ̀ ah, òfin lọ́pọ̀. ẹ ló wá lọ́wọ́ mi. ti bá ṣáàjì yín kí n kú jẹ́ kí n sọ ọ́rá english bóyá ò ní understand alọ́yọ̀ gbogbo owó tí n ti ń pa látàárọ̀ rẹ̀ ẹ gbà. Monday, Monday, Monday, Monday, Monday, Monday. Uh, ọjọ́ monday ọjọ́ ajé kówó pé mo mú baka nílé ayé mo fẹ́ jẹun sókè mo fẹ́ jayé i ain't going nowhere èmi aláyé wọ́n test me uh, every move on the mic but best sing so impressive am i best playing with the mic like Messi ṣe bá lọ ṣe òwe ni. kó bẹ́ẹ̀ lógbó ọ̀gá bíi fọ́ ọ̀gá ọ̀gá tó jọ̀gá lọ ọ̀gá kan ọmọọṣẹ́ three billion ó juwọ́lẹ̀ ó ṣẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe èèyàn tí ṣàgàbà àbù èèyàn ò bàbà ní kẹjà ológbòdò bàbá egungun èèyàn adé adé náà ni ó pọ̀. ṣáàgà ṣáàgà wa ẹni tí ò rí ẹ kò rí nǹkan kan. Hmm, gbogbo ohun tó bá ti gbé lọ́kàn ẹ náà ní ìfilẹ̀ náà ni <laughs> àfàlà èmi. olúwa mi ó ti ṣẹlẹ̀ o ọmọbìnrin ni wọ́n já nǹkan gbà lọ́wọ́ ẹ̀ bọ́dẹ̀ ṣe ìjàgbà yẹn wọ́n kówó nu pọ́ọ̀sì ẹ̀ wọ́n wá rojọ́ fún mi mo wá lókè ká lọ rí bàbá jogo tàbá ti rí bàbá owó máa ṣe kí ni ó máa prem lẹ́sẹ̀kẹsẹ̀. n gbọ́ báwo lè ṣẹlẹ̀ báwo lè gba pọ́ọ̀sì lára tiẹ̀. ẹ tó a lè jogbo bí oró jagunjagun ni wọ́n tí wọ́n yàtọ̀ sọlọ́dẹ̀ aláyé ẹni tó bá ráyé bì sínú ìgbẹ́ tó ń bira ẹ̀ sójú ọ̀nà ni wọ́n sọlẹ̀ fi léèyàn ló wà ń bẹ́ẹ̀ the finest man I've never seen my life ọmọ ìyá mi ó ó pọ̀ aláìkò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní kàbá yìí ó yá mo jẹ wá wò pé ẹni tí wọ́n gbé pọ̀ kọjá odò tó ní wọ́n jẹ́ kóun fẹsẹ̀ ṣọdẹ pẹja ẹni tó gbé tọ̀hún kankan pọ̀ tó jẹ́ kóun kankan ní jogbo kí ni aláyé kan dá lára happiness ló ṣe <laughs> fáwa ká tó bá sọ pé èèyàn máa wà nínú kàbá máa tì gan bọ̀ àbá àdí ló. ẹ kí ló ṣẹlẹ̀ gangan ta ló gbẹrù lọ́wọ́ ẹ̀ bó lọ ti gbẹrù lára ẹ̀ kò sẹ́kọ̀ọ́ yé mi o. bídèmí jàgbà òun ló lọ ṣúgọ́ọ̀gù ó dẹ̀ jàgbà lára ẹ̀ ó dẹ̀ bó dẹ̀ ṣe wà yẹn ó ti mẹ́gùn lẹ̀ fẹ́mi bó ṣe mẹ́gùn lẹ̀ ni mo bá bá bàbà ó dẹ̀ lọ straight. bọ̀ fílẹ̀ fún yẹ kó ti máa yí ìwọ̀ sí pẹ́ náà ige mo ti máa ń sọ nínú kàbá yìí tipẹ́tipẹ́ lábẹ́tẹ̀ yìí pé anything tí bídèmí bá ti ṣe mo ní máa gbójú yín kò ń bẹ̀ ẹ máa sọ di sónú ẹ̀kú àmúmọ́ra náà mo ti ṣàlàyé fún yín tipẹ́tipẹ́ àbídèmí tó bá ti ṣe anything láyé lábẹ́tẹ̀ yìí ẹ jáwọ́ yín bẹ̀ ni tó bá ti ṣe yẹn àṣegbé ni yẹ tó bá ti já nǹkan gbà lọ́wọ́ anybody ah, fílẹ̀ fún wa lè ṣe báyìí náà mo ti kó máa ìdájọ́ yẹn ìwọ ti máa ṣe wọ́n máa dé bí báyìí pé ẹ ló ẹ gbójú ẹ kú omi ẹ má wọ ilẹ̀ wa máa bá mi rán ó ti yẹ yín sìn sí owó yẹ kó rí nìyẹn. Ah, gbogbo àbá inú igi àdùnmí mà ní ọmọ sílé yóò béèrè ọmọdé lè yàbú ẹkún ah, bí dèmi jagbà là ń sọ̀rọ̀ parada eré ẹgẹ ni ọmọ àdúgbò bíi tí mò ń gbé lòun náà gbé ọ̀rẹ́ wa sùn gbé ládùúgbò. ṣé pé àṣẹmí ò ń sìn ni. àṣàdùgbò aláyẹ má ṣe bẹ́ẹ̀ ó ti lọ fa aláìṣà fa ẹ má ṣe bẹ́ẹ̀ aláyẹ jọ. ó tọ́ ni nàbọ̀dé ń sọ nǹkan fún ọdẹ tó ń yí mi síbò mi. bébí bá mi sọ fún pé designer ni báàgì yẹn náà. wá wá wá orí ẹ ti yí orí ẹ orí ẹ kó tún pè ẹ bébì ṣé bébì ti wọ́ rí bébì ẹ rí orí ẹ ò ti ẹ pé. ẹ rí lọ kọ̀nfàmù ni ohun tó wọ́n bá ti gbà lọ́wọ́ yín igé ẹgbójú bẹ̀ ní sírètì ẹ̀ kọ́ ìmọ̀ ọ̀ ṣáàtì mọ̀ àjogbo jogbo bí oró kò yẹ kó máa rí bẹ́ẹ̀ rárá ìjúmọ̀ gan ẹ mọ̀ pé iṣẹ́ táwa ń ṣe táwa ń jẹ nìyẹn ká máa gbẹ́bi ká gbé fáláre ká gbáre ká gbẹ́bi lé lọ́wọ́ yọ ọjọ́ kan nípa one hundred and fifty thousand naira màá dẹ̀ tún ju páàsì sẹ́yìn náà lọ́wọ́ yìí sì gbàdé ti bẹ̀rẹ̀ sí ní dá johnson ní ipa ten thousand mọ́ kò dá rárá kò dá kò ságbára mọ́ lọ́wọ́ ni àwọn èèyàn ṣé ó yẹ kí wọ́n eré yìí kó wá tẹ̀lé kó fẹ́ wá bá mi dájọ́ ń bí torí pé ó mọ̀ pé kò ságbára ni kó wá pa o. filẹ̀ fún filẹ̀ fún ó rà pé òun wá ìbínú mi ó fẹ́ kí n bínú sí ẹ gidi gan mo ti sọ fún ẹ pé tó bá ti jọ́rọ̀ ọmọ bídè mi ìjàgbá ni ẹ máa gbójú kúrò ń bẹ̀ ṣùgbọ́n tómi lójúmọ́lẹ̀ ni ẹ filẹ̀ tó bá dàgbé bá pé o ti ń wò kó bóyá wọ́n ti ń gbàgbọ́ra lára ẹ̀ ó dẹ̀ bọ́ ó dẹ̀ bọ́ kó kúrò mẹ́ kó tẹ̀ mọ́lẹ̀ kó bá bí omi gbà lọ so o ti ríra ẹ̀ sìn àbí òbílí pé o ti ń jáde ń o ti ń pa ó kan o ti mú fún jojogbo o ti kí ló ṣe tó ń ṣe bẹ́ẹ̀ ni má ríra ẹ̀ náà má ṣe bí ọlọ́run wájú mi ẹ filẹ̀ fún filẹ̀ fún. bàbá ọmọ tá a jẹ sọkọ yìí o ó mú kọlẹ̀ o ó mú kọlẹ̀ o. èrò gbà lọ́wọ́ ẹ̀. tíkìkì. three thousand ṣe ti rí bẹ́ẹ̀ yẹn sìn ó dà filẹ̀ fún three thousand yẹn fún one two thousand bẹ́ẹ̀ two kẹ̀kẹ́ bàbá máa ra kírẹ́dìtì fún yín. máa ra kírẹ́dìtì mo tún gbé ilẹ̀ máa jà mọ́là mo tún gbé ilẹ̀. fìlàfù fìlàfù. ọ̀rẹ́ mi mo yẹ ń gbọ́ wọn ẹ̀ ó ń kọ mí lára sẹ́ẹ̀ ìbánikò má sọ̀gbọ̀ ó ń kọ mí lára ọ̀yà tó yà tó kọrin ẹ̀fún ohun tó bá ti gbé sọ́kàn ẹ̀ sílẹ̀ fún. I swear to God na dem dey rush us. ó pọ̀ ẹ̀yọ́ ọmọ yèmí ṣé ẹ̀ ń jọ ara yín ṣé ń bí ní kì ókè ókè ẹ ṣeré. Ah. English, Mr. English. Olo, Mrs. Yoruba, how are you? Oh, aláyé, oní kí n jẹ́ ẹ̀ tán ni o, ọlọ́run ti jù ẹ́ lọ olórí burúkú ààrẹ ọkọ̀ ló ń fara àpapọ̀ ló ń ṣe bí olóṣì olóyè ẹ̀gbọ́n tèmi ò lè wọ skul wo ẹ̀gbọ́n tèmi ti wọ skul o ṣe mo ló ń sọ̀rọ̀ orí burúkú ń jọ ló ń sọ bí wèrè ọlọ́run sọ pé ẹ̀gbọ́n tèmi ò lè wọ skul àwọn ò lè lólógo family tiwa wo àti lólógo ó ti wọ skul o storyland storyland. mo ní kí n jẹ́ bó ṣe ń lọ ní òwe ààrẹ ọlọ́sọ gírámà tèmi ò gbọ́. I think you need to expatiate, you need to elaborate, you need to elucidate more so that I can understand what you're saying because I still do not understand you. Ọ̀gbẹ́ni mm. ah, kí ló ń wí gọ́gọ́ kí ló ń sọ ọ̀dẹ̀ ń sọ ogun ọ̀dẹ̀ ṣe ní pé ó gbọ̀ fìyẹn mm. lẹ̀ kó bọ́ọ̀lù ẹ̀ bọ́ stọ̀pù yẹn jàre ah, ṣé o fẹ́ sọ pé ó gbọ́ nǹkan tí màmá ti wá ń sọ ni òyà tó wà dẹ̀ gbọ́ jẹ́ ń já ẹ tán nǹkan tí màmá ń sọ gangan ni pé tọ́lá ní ẹ̀gbọ́n tiẹ̀ tọ́lá mm. tọ́lá gangan tọ́lá ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ ti wọ school tọ́lá ọjọ́ sí she's now she's now a student o máa oh fọ bó ti jẹ́ wá wà ní school yẹn tó wá níṣẹ́ tiwa ìyẹn ń lọ bó ṣe yẹ kó ṣe lọ ìdán ń lọ lábẹ́tẹ̀ tiwa màmá ń ṣe kí ni màmá ń jù sóun lọ bó ṣe ń jù sí ọmọ ń ṣe kí ni ọmọ ń bì àpì tó bá dẹ̀ tún já tọ́jọ́ padì mi. kò tún wá wọ school nìkan. ó tún wá Oh my God, have you guys ever seen anyone laugh in China? <laughs> oh, look, look at you, my dear. Look at you, my dear. Look at you, look at you, look at you. You know one thing? I want you all to know something right now. But my vocal yin tara tara, you know. But the uh, mm. off of wrong me way, you know. Um, the truth about it is, I'm a first class graduate. Bàbá me, landlord ni daddy me. You understand? Mo bọ́lá ńlé ni, mo bógún ńlé ni, mo báìmọ̀ ńlé ni. However, àti lọ school college, ló you should know. Eh, at Àti ìjáde ló matter at the end of the day. Mm. I want you to keep that. I'm telling you. Hmm? A whole oh, lot of people passed through school. School did not pass through them. bá sọ ìbò òṣà bá sọ ìbò ogun ìbá yín four million. kí ló ṣẹlẹ̀ àárí ẹ̀. ìbá ilẹ̀ wà níṣẹ́ gbọ́n bó ṣe lọ lórí stíríìtì yìí. kí ni wọ́n sọ. àbàbà wọn lọ ti kàn bá ti ṣẹ́ka yìí ti di bẹ̀ǹdà ṣé wàá di bẹ̀ǹdà tẹ wà ẹgẹ̀ ń ṣe regular prayer bẹ́ẹ̀tì lẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ bàbá ọlọ́ọ̀sì tí ì gbọ́ wọn lágbára ti tán lọ́wọ́ yín bàbá ọlọ́ọ̀gbọ́. abẹ́ ya wèrè plus you all of them gbogbogbò ẹ̀ tó bẹ̀ agbára ṣì wà mò ń jù páàsì yẹn mi ń jù lọ́dún lóṣù àwọn ọmọ mi kẹ̀dẹ̀rẹ́ ní strike lọ kò sẹ́ni tó gbà lọ́wọ́ mi. bàbá ẹlẹ́ka lè gbé ilé ibẹ̀ yẹ́ inú òòrì nírú táìmù aago mẹ́jọ àárọ̀ la wà bàbá láàárọ̀ kùtùkùtù irú táìmù báyìí sí ilé ẹjọ́ rẹ̀ máa ń wà tẹ́ máa dájọ́ tẹ́ máa gbé wà tẹ́ máa gbé fún ẹ máa dájọ́ bàbá kò sí yẹn mọ́ báyìí bàbá yẹn ti dópin bídèmí tàgbà gan ló ṣẹ̀ṣẹ̀ dìbò fún báyìí ọmọ yẹn gangan náà sọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ń gbé fún gidi ní o ò ní bàjẹ́. Hmm òun náà sọ lọ́wọ́. òun lọ sọ wà láì tí. èmi bí ọdún fi ilẹ̀ fún ẹni tí ò rí mi kò rí nǹkan kan máa bọ̀. sórí èmi kó ẹ jẹ gan tó bá tún ti ń gbọ́ information yẹn bẹ́ẹ̀ yẹn ṣó yẹ ẹ sìn wàá máa mú wá síbi àádẹ́ máa fún ẹ ládùúgbà pé bóyá ń ṣe yìí orí títì ló máa pẹ́ sí ààbò rẹ̀ tún ṣe ṣe wá ń ṣe yìí àtiwọ àtàwọn ọmọ orí títì lẹ̀ máa pẹ́ sí bó ṣe ń tọrọ àtiwọ àtàwọn ọmọ ọmọ orí títì lẹ̀ tún máa tọrọ àwọn dáadáa olè mi wà mí lágùn mẹ́jọ àbá. àbó yà wèrè. mo bàjẹ́ bàbá. àbó orí àbúrú. ó yà wèrè. bàjẹ́. kọ́sì kọ́ mi. mo bàjẹ́. kọ́sì lọ. wálé mi wà ń bí mẹ́jọ. olórí burúkú. bọ̀tẹ́ wá ẹja àgbèwò lóòótọ́ o ìwòye láàárọ̀ kùtùkùtù ilé ẹjọ́ ni màá máa wà tá a máa gbẹ́ bíi paláre amagbáre amamasọpẹ́ lomi ló jẹ̀bi tọ́dẹ̀ máa máa san ṣu oúnjẹ a lè débẹ̀ tó ní fún ọ̀gbẹ̀jọ́ wa mọ́ olóògùn tá a tún wá bá náà ṣé kò yẹ kó sọ pé ó sẹ̀ àárọ̀ ká tiẹ̀ kúrò ládùúgbò kan má fi mọ̀ pàgbára ti gbẹ òun náà mo ń mú gòǹkó lẹ̀ ó ń ju paasi. Fellas wey dey work confam big boss wey dey pay confam wetin confam wetin confam je ti confirm mo ti confirm je ti confirm sẹ́ẹ̀ mo ti confirm je ti confirm mo ti confirm je ti confirm. hello àǹtí ẹ ó tún ti zẹ̀ o ẹ mo ti bó káàdì ẹ sínú azà àtẹ̀jù sí mi ẹ jọ ẹ kọjú sẹ́ẹ̀kan yẹn ẹ kọjú sí i is a don don baba bí don ṣé o ní bó kọ́ tẹ ṣe máa ń pe bàbá di bàbá yẹn mo máa ń wò pé òun fàìdí àpò mi lómi ọbẹ̀ jẹ mm. torí ìwọ náà fún ara yẹn big man náà. <laughs> Oh, ẹ ó dábẹ́ ká gbà bẹ́ẹ̀ ń gbà náà <laughs> bàbùtì fẹ́fọ́ kan ni mo á gbà lọ́wọ́ ẹ tí mo fẹ́ kó ṣe fún mi ọmọ mm. bàárò mi náà ọmọ iṣẹ́ tí mi ń ṣe mo fẹ́ extend the market mi ọmọ àwọn mi kò fún mi territory ẹ̀ kí lè lọ fún description ground mi mo dẹ̀ wọ́n pé àwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ olúwa ṣe ṣe yẹn fún mi tí màá ní upper hand mi expect kò ṣe fún mi lásán torí ẹni òfìfo kí n dúnà mú náà. John. Yes. ọ̀rọ̀ ẹ yé mi gbogbo ohun tó ń sọ pátápátá mo understand ẹ̀ ṣòrí eh, ìyẹn kàn máa ná ẹ lówó ni láti yẹ sí ohun gbogbo pátápátá lórí owó ni. owó ló máa jẹ. name your price. <laughs> tó bá ti lè máa fún mi ní seven fifty every month no problem. seven fifty every month. Yeah. Babaji máa fún ẹ ní one million naira every month tó bá ṣe pé a máa maintain a better pé mi ni band. okay. do you have a deal. no problem. Baba di baba. Is it done? Baba di baba. Anayila. My control size is. Baba di baba. Ah, ara bu ye. Yeah, eh, yeah, yeah mo ti confam. yes. bàbẹ́ bàbẹ́ babe bàbá oní bàbá. ẹ wo ọmọ mi ah, yóò dáa fún ọ. àṣẹ wa. wo tí n bá tètè lọ bó ṣe mú mi lẹ́ẹ̀kan yẹn kí n tí n bá tètè lọ Ah, kò ní dáa. àṣẹ àṣẹ eh, bàbẹ́ <coughs> n dáhùn. ó di dandan náà ó tún ti zẹ̀ ni o ẹ ó ti zẹ̀ ó zẹ̀ ẹ ó ti zẹ̀ ó ti zẹ̀ wọ́n á ti padà zẹ̀ o oh. ẹ mo ní kí wọ́n á ṣe kí ni kí wọ́n á ṣe náà fún ẹ àti màmá ẹ kẹ́ ẹ lè bí happy ó yẹ gbélé. Ah, àwa nìkan tán ah. Ah, yóò dà fún ọ. àṣẹ àṣẹ àṣẹ bàbá ẹ. àbídẹ̀ kídẹ̀ kí wàá mọ̀ rí jágbà àṣẹ àṣẹ. pẹ̀ bẹ́ẹ̀ ni yóò mọ̀ rí jágbà yóò dà fún ọ. torí àwọn babaláwa wọ́n máa àwọn bàbá tó bí bàbá wọn tó bí bàbá wa hmm. wọ́n bá ń sọ̀rọ̀ kan. wọ́n ní bí ti ọmọ ẹranko bá bàjẹ́ ìyẹn ayé ọmọ ẹranko tí ò bá bàjẹ́ ẹ̀ẹ̀kẹ́ ọmọ èèyàn ní dúnàmùnàmù. Ah, that is to say títẹ̀ bá bàjẹ́ tẹni ní dáa. bàbá ẹ rí mi pa. ẹ àṣẹ ọmọ rí ṣe ọmọ rí jágbá. àṣẹ bàbá. torí àwọn tí wọ́n ń gbọ́ tí wọ́n rí jágbà mm. ọlọ́run ọmọ pèsè fún wọn mm. ọlọ́run ọmọ pèsè fún wọn náà ọmọ fi jágbà lọ́wọ́ wọn àṣẹ àṣẹ bàbẹ́ ọmọ jágbà eh. bẹ́ẹ̀ ni. ok bàbẹ́ ẹ ẹ ṣáà rí i ẹṣẹ Ọlọ́run gan ó ṣe kí ni ó ní understanding hmm. Ọlọ́run dẹ̀ wípé òun lè bínú sí mi láéláé ó wà pé torí tí mo ṣe ń ṣe gbogbo ẹ̀ Ọlọ́run gan wà lẹ́yìn mi gidigidi gidigba ẹyọ àdéhùn wa ni pé màá ṣe náà àfẹyìn àti màá mẹ àdéhùn màá ṣe náà àfáǹtì mi ẹ mo lè ti ṣàlàyé fáǹtì mi wípé ah. tó bá ṣe ń wọlé a máa bì happy sí wọn lọ ẹgbẹ́ tẹ́gbọ́ mi bá ṣe oríire ara máa ṣe kíni náà kó gbogbo èrè yẹn lápò a máa jèrè ẹ ẹ dẹ̀ máa wọrí ó kọ̀ ṣe rí báyìí náà gbogbo ẹ̀ ṣì máa bìzà bìzà ó máa sẹ ẹ máa bì happy yes kẹ torí pé ẹ mọ̀ gbogbo nǹkan tí mo ṣe ń ṣe gbogbo eléyìí náà ni Eh, kẹ́gbọ́n mi lè ṣoríire kẹ́ lè jèrè gbogbo alápapọ̀ rí wípé àǹtí mi ló gbó ìdílé wa eh, ọ̀dàrà ń dúró de kan ṣoríire kí ni bá lè ṣe kí ni kí n gba glory ẹ̀ pé mi ò ní glory sí ẹ̀kọ́ tó máa bá mi dùn. exactly eh, exactly bó ṣe jẹ́ nìyẹn yes kẹ́ ó ti dáa fún ẹ. Ah, màmá ẹ̀ ń kọ. Ah, màmá ẹ̀ jáde lọ. tọ́lá báwo ni ń ṣe báyìí náà. báwo ni mo ṣe ń ṣe báwo gangan ni ìwọ gangan ṣe ń ṣe ṣé bẹ́ẹ̀ ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó ṣé bó ṣe ń ṣe ló ń wọ́ ṣe ń o fẹ́ fẹ́ mi o fẹ́ fẹ́ mi o o o kò mówó wá òun fún mi ní two thousand naira ṣé two thousand naira ni mo máa ná ní school and you know I would have needs in school wọ́n fún mi two thousand two thousand. oh, oh okay okay ṣe ṣe problem ta ni nìyẹn fún mi ní two weeks máa sọ di four five. Fẹ́mi o hmm. máa sọ two thousand naira di four five. extra two five to wà lórí ẹ̀ in two weeks. yeah four five o tiẹ̀ lè sọ pé kíkí o tiẹ̀ lè fún ní round figure kò sọ pé five thousand naira four five is five hundred naira your problem o dẹ̀ mọ̀ pé school ni mo wà it's not nice na ma wo ma wo mo ń wé scarf mo ń rorí mi. má o rí má o rí na o láwọn iṣẹ́ kan tí mo ṣe lọ́wọ́ ń sìn tẹ́lifíṣàn bá ti done i sort it straight up. so títí dìgbà yẹn ń kọ tí mò ń lọ sí school lọ́la. ẹ ṣe bó ti lọ báyìí chain èyí mo ń wo ìgò òdì ní òde fún mi nìkan bẹ́ẹ̀. ṣé lè ọmọ ọmọ mẹ́kọ̀ọ́ tí mo fi lọ ń duṣẹ́ ń gbòòrò nìyẹn tó bá rí lè wọn ni ó yẹ kó mọ bóyá ń lọ ilé ìkọ̀gbọ́n náà ń kó jẹ tó fi ń gbéṣẹ́ wọlé náà ó yẹ kó mọ. ọ̀sẹ̀bí méjì ló wọ̀ sọ́run fún mi nìkan. jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ bóyá ń lọ ẹ̀ ó understand. bó tiẹ̀ jẹ́ pendant ok ìwọ mú chain kó fẹ́ mi pendant kó tiẹ̀ fún mi kankan bóyá promise be promise pendant kí n tiẹ̀ máa rí kí n máa fi rántí ẹ̀ bọ́dẹ̀ pé mo máa tà ni tí máa tà tí mo tọ́jú owó ẹ̀ máa fi máa rántí. má wọrí. tí wàá fà á. kí ni wọ́n fà á sí ìlọ ni mo ṣàmù ó ṣàmù pé mo ń padà sí school lọ́la. ẹ ò ń padà sí school lọ́la. ẹ ṣé wàá fún mi ní three thousand tó kù sí kó tiẹ̀ balance ní sí. máa fún ẹ bọ má ti lọ náà. wọ́n ti lọ ṣan. ẹ̀lú owó àbúrò mi mo ní ìdówó o mo ní ìdówó handout àti owó school. èèlò ni. bíi hundred k ni o ó dẹ̀ máa close ní next week mi ò dẹ̀ fẹ́ drop out. ẹ má wọrí hundred B. máa wá fún yín sẹ́ni sọ́túnla ṣe ti gbọ́. òkè Ok, ó ṣe àbúrò mi jọ má jẹ́ kó kọjá ọ̀túnla o ó dàbọ̀. ó máa jẹ ojú àyín bọ̀ lọ́wọ́ o mo wá kẹ́ ẹ̀ wọ̀ gbọ́dọ̀ lọ fún mi kẹ́ lọ jẹ́ ní ti já èèbù kẹ́ lọ jẹ́ àgbà fún mi mo ní ọjọ́ ẹ̀bẹ̀ kí lè ní ìtọ́ oṣù tẹ́ bá lọ ṣe bí olórí burúkú tẹ́ bá lọ ṣe pé bàbá yín wà lẹ́yìn yín ẹ ò máa jojú yín ni o ṣé àwọn pé tẹ́bí bá ti zẹ̀ ẹ wá ṣé kí ni ẹ wá bì á bì ni o ó ń jà movement. sórí yẹ̀ẹ̀bù movement. ọlá mi máa dé níyẹ̀ orí adé dé níyẹ̀ ìdílé ètí ìdè mi máa máa dé owó mi máa dé níyẹ̀ ọlá mi máa dé níyẹ̀ orí adé dé níyẹ̀ ìdílé ètí ìdè mi máa máa dé. ẹ náà tiẹ̀ ókè ẹ wò ó tún kàdà zẹ o ẹ má wọrí ẹ ẹ wàá jọ̀wọ́ ẹ sí í sí má jì ẹ gbọ́ ẹ ẹ ṣe ẹ ṣe jẹ́jẹ́ ẹyọ máa yé ẹ smọọdì ẹ ẹyà àbí àbí ẹyà àbí àbí ẹyà pọ yàrá yà gbogbo dàgbà ẹ ọmọ mi òkè ẹyà òkè wá ṣe ajá fún ẹ. ẹnu ẹni bàbá o pè síbẹ̀. Are you sure? ah very sure o yẹ kẹ́ ẹ mú. because ti. Who are you? Uh, you don't know him? This is Biodo Filifon. A.K.A. the man that runs the jungle, you know what I'm saying? This is the fucking controller of this place, you know what I'm saying? You don't know what I'm saying? Newcomer, you want to run any deal? You're going to run by him. i you. Know your caller. wàá ṣoríire àwọn gẹ̀ẹ́sì ẹ̀ máa ń tì mí wọ fírì mo dẹ̀ láìkí ẹ bẹ́ẹ̀ wàá ṣoríire. ẹ jọ ta lẹ́yìn. I am Tom ọ̀gá mi ni Don ó dẹ̀ ti wá rí jogbo ọ̀gá yín wọ́n lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ tí ń sìn ní ẹ̀rí ayé. ẹ wàá ṣoríire jogbo jẹ́ káwa mọ̀ ó ní ẹ fẹ́ máa wá máa ta àwọn crack àwọn brown àwọn nǹkan tó máa ń mu yẹn níbí ibi ìtẹ́lẹ̀ igbóná máa ń ṣáńbì tí ó dẹ̀ máa ń táwọn ọmọ ìjọba ṣe kí ni àyà wọn á ṣe gígí adúró déédéé ẹ kò sí wèrè èmi kẹdẹrẹ èmi náà ń pè ní bíọ́dún fílẹ̀ fún ní tí mi ò bá rí kò sẹ́ni tó lè rí àjọ táwọn àbá ti dá tì ẹ àwa náà ń pè ní gbáre fẹlẹ́bí ẹjọ́ kí ni iṣẹ́ bọ̀dá yìí. tẹ́mi bá ti gbé ọjà kó lọ́dọ̀ dán àwọn ilé náà máa ń distribute ẹ̀ tán máa ń fún àwọn tí wọn bá ní change tó pọ̀ lọ́wọ́. ẹ àwọn eléyìí ló máa ń ta crack wọn á wá kówó fún imori tó ń kówó lẹ ẹ kó sínú bus kò sí wèrè ẹ káàbọ̀ eléyìí tá ìṣe yìí jẹ o ǹdọkàn gbọnsá ló mọ kí ló ṣẹlẹ̀ ṣá lè rí nǹkan àwa máa ń gba àkọsá kò ní. I like to see you over there. alákọ̀wé you're a goat. kí o mọ̀ pé eléyìí ló mú tẹ́lẹ̀ torí ìwọ ń lọ tó bá yá wọ́gọ́ ó bá máa speaking talks ni bí àwọn oníṣẹ́. do you know goat greatest of all time. èmi nìyẹn. Great of all, greatest of all time. Ọ̀rẹ́ mi arákọ̀wé. You don't say this man is goat. <laughs> When I call you goat, you should know what I mean. Greatest of all time. Wàá ṣe oríire. Ṣé o mọ̀ pé gbà tó mú gbó tẹ́lẹ̀ kò balance? Tó bá mm-hmm. nǹkan tó fẹ́ tà fún ẹ tó bá ti lè rà tó mú. Ó bá máa speaking talks ni bí àwọn oníṣẹ́. Do you know goat? greatest of all time. èmi nìyẹn. great of all, greatest of all time. God you got mad. sexy or là you got mad. mi got mad. màá I'm not talking about mad. I'm not talking about mad. I'm talking about greatest of all time. Ah, o What is it? Show ye ẹ sìn mo rí bọ̀bọ̀ kan tó máa ń gbowó ọjà ṣó yí ẹ ó gbowó gangan ní headquarter tó ń gbowó. tó bá ti rí ó gbé brown bag dání ó nígùn gbọ̀ báyìí má wọrí má mú ẹ débẹ̀ má fi hàn ẹ tó bá ti já gbà ó ní waste time tó yẹn ń sìn wọ́n máa ń dá báàgì wọn mọ̀ ṣọ́ọ̀ kọ́wọ́ inú ẹ̀ kó ju báàgì nù ó ti tán òṣì ẹ. òṣì ara yẹ mi òkè ó ti. orí ẹ pé orí ẹ pé ọmọ mi commission ọmọ mi pẹ̀lú àǹtí ẹ̀ mo tún ti wáyé owó yẹn sínú áńsà tẹ́ jù sí mi o àǹtí ẹ̀ ẹ má lọ bójú mi jẹ́ o ẹ fojú sẹ́kọ̀ọ́ yín ok ó dáa o. dáadáa. múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀. ọ̀nà ń káàbù. alo ń jábí lèmi jágbá nù inú ẹ fọ́ àbí. àlàyé wọn kí ó ṣẹlẹ̀. Rídé mi jàgbà. Ẹ kí ló ṣe? Òṣìṣẹ́ kan recently ó gba báàgì lọ́wọ́ máa nǹkan tó wọ native up and down ní express níwájú bank. Báàgì yẹn làwọn gbà lọ́wọ́ ẹ̀ àtọjà tó wà nínú ẹ̀. Àlàyé èwo ni gbogbo ọwọ́ ilé báyìí ọmọ báyìí àjàgbà lèmi nà kí ló ṣẹlẹ̀ báyìí. Báàgì yẹn àti nǹkan tó wà nínú ìpàtàpàtà. aláyé wa èmi ti gbẹ́rù yẹn náà mo dẹ̀ ti mú nǹkan tẹ́mi fẹ́ mo dẹ̀ ti sọ báàgì yìí sílẹ̀ ló ṣẹlẹ̀ ẹ lọ wẹ́rù yìí síwájú ẹ má lọ wà. dídẹ mi twenty seven ni àwọn ọmọ tí òbí mi bí hmm. àwọn twenty five náà ṣiṣẹ́ ọ̀tọ̀ apààyàn wà nù àwọn tó lè ń jalè gidi wà nù ọkùnrin fún àwa méjì nìkan la máa ń snitch ìjọ tí mò ń snitch ọba ló kan lọ́wọ́ ní dán òun olómi ni kúrò lókè mo ti promise ara mi pé mi ní pààyàn tí mo fi and mo dẹ̀ ti promise pé ìjọ tí n bá rí ẹni máa pa but today is my day can't you say happy birthday to me because I don't kill on my day oh you cannot say it sure. Jẹ́ kó mọ̀ bàbá kí ló ṣẹlẹ̀ bá ara yìí kí ló ṣẹlẹ̀ náà ṣáàkà mọ́kà bá mi báyìí. wọ́n lè ra àkó kíkṣọ̀ afọ́jú lèmi o mo rí iná rárá rárá. I'll give you just two hours. Okay, provide all the even owó tó wà ń bẹ̀. Okay? Tó bá ti dé ta ń bẹ̀, tó bá wo left ẹ̀ ọmọ rí mi. At the same time, tó bá wo right ẹ̀ ọmọ rí mi ń bẹ̀ tó bá dẹjọ́ kan rẹ̀ gbójú sí èmi lọ máa rúdù tí ọba provide ẹ̀. okay i swear. aláyé ẹ ṣọwọ́ jọ ta tẹ̀ ń sọ iná èmi ti ju báàgì síbi ìkànnà àwọn gbélẹ̀gbọ́n wa ti gbọ́jà yín. ẹ èèyàn làwọn yẹn náà o lè wá wọn rí láàrin two hours. má ní lára sílẹ̀ tó bá yẹ pé àwọn ọmọ gbélẹ̀gbé ti gbé ìwọ tó gbé sílẹ̀ wà lọ gbà lọ́wọ́ wọn. Oh God. Bídẹ̀mí, tí o bá rí ọjà rẹ̀, tí o bá rí láàrin two to three days, àwọn tó bí ẹ máa lọ sí. Ìyá ẹ ló máa kọ lọ, bàbá ẹ máa lọ. Bàtà sójà, sójà ni gbogbo àwọn aráalé pátá ló máa kú trust me. guys bless. aláyé wàhálà wà o mo ti jẹ́rù wèrè kan gbà ní o. o gba báàgì lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ah, kan. mo ti já o. ẹ kí wàá ló ṣẹlẹ̀. Ah, wọn kọ lọ wá fìbọn ka ọmọ lé ní o. ok àwọn guys yẹn á fìbọn ka yín mọ́nú ilé. Ah, ẹrù ẹ pọ̀. dán dán dán dán dán dán <laughs> mo mọ̀ pé dán ìyá wèrè bọ̀ mi ìwà mọ̀ pé ṣé dán ti wá ń lò bọ́n sí nìyẹn ni and again ẹ ọbí dèmi ṣé ni ṣé lóòótọ́ ni wípé ní wàánu báàgì tí wọ́n gbé ah. sóòótọ́ fún mi. aláyé mi rí nǹkan kọ. ò rí nǹkan kan. mi rí nǹkan kan. ò rí nǹkan kan. báwo ló ṣe máa gbé báàgì níbi kan o máa wá tú báàgì o ìrẹ́ni tèmi nínú ẹ̀ báyìí. Ah. sóòótọ́ fèmi ó ti yẹn sìn tó bá jẹ́wọ́ fún mi màá sọ̀rọ̀ ẹ̀ out. aláyé. Eh, as pé èmi kò gbé báàgì ni o eh, èmi tú báàgì ẹ ni o èmi kò kó tó ànú báàgì ẹ ni o tó ànú báàgì ẹ ló fẹ́ júmọ́ ẹ ni o. Ah. ṣé o ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ ṣá oh. <laughs> ṣé o ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ ṣá. àbájọ ah, àbájọ tí báàgì ẹ kò lọ ṣe wúwo wèrè òṣì ókè zip kan wà ní báàgì ẹ ń sàlẹ̀ àlàyé ní òtún o. Emi ò tú èmi kò ju báàgì mo jù sígbó dànù ni emi kówó tó wà ń bẹ̀ ni. mo ṣe kí mo ju báàgì mo jù sígbó. o ju báàgì sínú igbó. mo jù ú ni o. ẹ ẹ ok níbo ok níbo gangan ni báàgì yẹn wà. aláyé mi ò mọ ibi tí báàgì wà mo kò ju báàgì sígbó ni. gèmí ah, ah, ah, tá a bá rí báàgì yẹn no solution lògìdè mi o gbọ́dọ̀ wá báàgì yẹn jáde gbọ́dọ̀ báàgì wà. aláyé èmi ti ju báàgì sí igbó owó tó wà ní báàgì ẹ ló fẹ́ ojú èmi ti kó owó tó wà níbẹ̀ mi ti ju sí igbó. ẹ níbo ló jù sí ń bẹ̀ ah. náà aṣá níbo ló gbé sí eh. níbo níbẹ̀. ok ẹ eh, ọ máa wà ní ibì kan mo ṣáà jù sí igbó ẹ eh, máa ń jẹ sí ẹ mo jù dànù. ibi tó ń jẹ sí yẹn ibẹ̀ ló máa wá lọ́sìn wàá lọ wá báàgì yẹn jáde. àwọn ọmọ gbẹlẹgbẹ á ti gbẹlẹgbẹ ti gbé. wọ́n ti gbé aláyé. tí ti gbé máa gbé wọn náà mọ tó o bá ti rí báyìí yẹn ilé mi ló kọ́ mi má pè mí ọba bá mi jáde tó o bá ti rí má pè mí o. mo hmm? ní bẹ́ẹ̀ wàhálà wà o. mo ṣe wà yìí mi ò ṣiṣẹ́ kúríkì kankan mọ́ o màmá jàgbà ni ẹni tí ń já ebò màmá jàgbà ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ ẹ̀rọ mi ṣe jamb last year wọ́n pass àmọ́ àròwó rọ ní school ọdún ìtúndé ó tún pass ṣàtúwá nínú olówó rọ ní school èmi bí lèmi jàgbà wọ́n máa jàgbà ni kò dẹ̀ ní bùnmi lọ́wọ́ láṣẹ Èdùmàrè. àmín àmín àṣẹ má jágbà kò dẹ̀ ní bu ẹ lọ́wọ́ mi support ẹ ṣọ get me mi support ẹ anyhow anytime ẹ wà á máa rí jágbà lọ́tún lọ́sì níwájú lẹ́yìn ẹ wá wò ó gbọ́ ọ tó bá ti ń jágbà má kọjá àdúgbò yìí o ṣó ti yẹ ṣáàtì wá ọ̀nà kó mú jogbo mọ́lẹ̀ o ṣàmọ̀ jogbo kó mú mọ́lẹ̀ torí gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá èmi tí mo ní wọ́n nì. ẹ wọ́n wàá gbọ́ ọ tó bá ti ń jàgbà kì í ṣẹ̀gbọ́n ẹnìkan ló máa jẹ́ ń bẹ̀ o tó bá ti ń kán lójú báyìí kò yá máa kán sáyà náà ni èmi àti ìyá yín káwa náà máa ẹ kí ni ká máa jẹ́ ń bẹ̀ ni bẹ́ẹ̀ ni wàá gbọ́ o sórí bó ṣe pupa yòyò yìí o ní láti lọ dúdú wá díẹ̀ o kó má bàa máa tètè dá ẹ mọ́. ṣé o ti gbọ́ màá jẹ́ kí ìyá ẹ̀ náà jà sí bẹ́ẹ̀. ọmú ti yín dá fún check rẹ̀ ẹ ọmọ olè ní ẹ ọmọ olè ọmọ olè ní ẹ ọmọ olè. ẹ wo dáadáa ẹ wo ẹ wo gbó ẹ wo gbó bí ẹ yẹn. ẹ wo náà aláyé gbẹnu dákẹ́ jà rẹ̀ ó yẹ òun tó gọ́tẹ́ sọ̀rọ̀ ó lè ní ó yẹ wo lọ́pọ̀ tẹ́bà yìí. fóònù mi lélẹ̀ fóònù kan tó wà lọ́wọ́ mi lélẹ̀ náà fóònù mi wà rẹ̀. Àwọn ọmọ pèsè jẹ́ ẹnì bọ́lẹ̀ ní o lè ní máa yín lọ. oṣù ni ọkọ mi ní ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ọmọ ẹ ló mú pọ̀ yẹn lẹ́yìn. ẹjọ́ ẹjọ́ obìnrin náà yóò kọ́ lọ sí. ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ẹ máa lọ ra o. Oh God! Ẹ ò tẹ̀ mọ́ bá iṣẹ́ ń tì. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jà lọ. olórí burúkú lẹ́yìn méjèèjì ṣe olórí burúkú àgàgà olórí burúkú nìyẹ ẹ aṣọ lọ gbaṣẹ́ iṣẹ́ wa fẹ́ fún ẹ̀yin méjèèjì wa gbàriwo ẹ wá sálẹ̀ á disappear ẹ̀yin wẹ̀rẹ̀ méjèèjì iṣẹ́ àwọn bàbá ti ti bàbá yín jẹ ni. de olórí burúkú iṣẹ́ tó mú wáyẹ̀ sórí pọ́kà yẹn fún olórí burúkú ni ẹ̀ ń tiẹ̀ ẹ wọ ọkọ̀ ẹ̀kọ́ orí burúkú sọ̀njà rẹ̀ olórí burúkú gbogbo. gbogbo ètò ìjẹ tó bá bẹ̀rẹ̀ gbẹ wèrè kan màá tiẹ̀ ṣubú ni o kò sí wàhálà màámi kò sí wàhálà kò sí wàhálà ah yes kẹ. bá a ti ń jẹ báyìí máa fọpọlọ jẹ ni. ó bẹ́ẹ̀ ni. bá ti kó tí bá ń fúlù jù báyìí kò ṣe kí ni. yes kẹ. ẹ kalẹ o. ah ẹ máa wọlé ah, ẹ lẹ o ẹ káàbọ̀ ah ẹ jẹ ẹ mọ rìn ṣe rí bí ẹ ṣe bá wà yìí àwa ṣe fàájì lọ́wọ́ ọmọ mi ṣe fàájì fún wa ó ti sẹ́ẹ̀tẹ́kù fún wa ẹ wo ẹ wo ẹ má jẹ́ kí n bá ọ̀rọ̀ lọ púpọ̀ ẹ bọ́ tí ebi káńtà eh, bẹ̀ yẹ eh, ẹ kí wọ́n fún ní ohun tó bá wù yẹ eh, ẹjọ́ ìwà yes. alágbẹ̀dẹ rẹ̀ ni yes ó mọ̀ rí ní sọ́ọ́ ìṣòwò sí ẹ lọ́wọ́ ni. àwọn àlejò wa ní kẹ ẹjọ́ ìwà ẹjọ́ ìwà. lọ́n. ṣé ẹ rí bá a ṣe wà ń sìn àwa ṣeré rárá ọkọ̀ tí wà ń ta tó máa fi gbé yín tẹ bá ti rí ọlọ́pàá ṣe ni kẹrẹ́rìn ìyá ọmọ sọnù kò sí tó kàn wá ń bẹ̀ o àwa ṣeré o tí ó ti yé ó yá ẹ wo èmi ò ní problem pẹ̀lú yín màámi ní kẹ́ ẹ ṣáàbà sọ̀rọ̀. yes. Yeah. Ah. Olu, what's time America? The stop Colombia, Colombia, Colombia. First time in America, The stop Colombia. me, Jagba, what are you thinking about? Ìwọ Ajimaronu, what are you thinking about? Hmm? dúró ná ṣé lórí burúkú ni ìyá ẹ ni ṣé mo pè ẹ́ síbí báyìí kí ló dé gan-an náà ṣé mo pè ẹ́ síbí báyìí ṣé lórí burúkú ni ìyá ẹ ni ẹ oníṣẹ́ ètò ti jẹ́ o ṣé o pé mo ṣe sọ níjọ́ kiri àná ni ẹ̀pẹ́ gbọ́ mi ò ní kàwé ẹ ó dẹ̀ ti ṣe kí o ti kàwé yẹn báyìí ṣé o pé mo ṣe sọ níjọ́ kiri àná nìyẹn pé àrílọ́lọ́gọ́ ni fámìlì wa wàhálà ti ṣẹlẹ̀ báyìí sí i ẹ̀ ṣé o dẹ̀ bí mo ṣe wà yẹn ọlọ́run máa jù ẹ lọ ọlọ́run máa jù yín lọ kó kó ìbúrúkẹ́ kó máa lọ o. Surely she's thinking about something. I'm sorry about that. Ó dàpọ̀ lórí burúkú lélẹ̀ ìṣá. Lórí burúkú lélẹ̀ yìí o. Okay. Disturbing Colombia. Ilé mi jàgbà, kí ló ṣe ẹ tó ń wọnú? má wọrí tó bá sọ fún wa ti mọ bóyá ń lọ. ṣé o lórí ọ̀rọ̀ owó drugs tó ń wá ṣé o mẹ́ni tó lè gbà ẹ́ lẹ̀ ṣé ká já sí. ẹ já tán já tán. ẹ̀gbọ́n ẹ ló lè gbà ẹ́ lẹ̀. ṣé o rí ẹni tó ń ta drug tó jẹ́ don ẹ̀gbọ́n ẹ̀ fẹ́. àlàyé ṣó wáìnì. èmi wáìnì ṣé mo ju páàsì fólẹ̀ rí i correct confam débẹ̀ stamp the man julẹ̀. àná ń fẹ́ra wọn tó bá fẹ́ ká gbé ẹ débẹ̀ ẹ ṣètò èèyàn mi ó dà pé kò yẹ rárá. má jẹ́ à ń sọ̀rọ̀ jù dídé mi ṣòro estate ẹ̀gbọ́n ẹ̀ ń gbé kóòdù náà tún fi ń wọlé ó yá ìyẹn tún kọ́ àmọ́ má wọ̀ọ́rì ṣó rí Abíọ́dún filẹ̀ fún aláàánú. lápò olówó mi jù. Oh, <laughs> ó ti ṣọ̀nà ọbẹ̀ kò yí ẹ. sórí tó gbé pé wo ò lọ skul rárá o mọ bó ṣe ń lọ wọn ti wọlé sórí gbogbo ibi tó ń sùn yẹ kò mọ lára ni ó wá gbé lẹ̀ fún wọn ó pass páwọn ti ń lọ skul kó lọ bí kọ́kọ́ ibi tó ń gbé yẹn don ló gbà fún. wọ́n máa ń fi kóòdù wọlé ni alaye ti ní bí o ti fẹ́ mi ní kóòdù máa lò láàárọ̀ ọ̀la màá mú ẹ wọbẹ̀ màá fi bẹ̀ hàn ẹ lọ́ọ̀kan ṣó yí ẹ ń sìn kò sí wèrè wàá wá rí bóyá gán abóòtọ́ ni ò wá rí méjèèjì straight a á gbé ẹ débẹ̀ lọ́la ṣó rẹ́dì. If you be girl wey dey fresh, confirm. Two fellas wey dey work, confirm. Big boss wey dey pay, confirm. Shorty confirm, wetin confirm. Shorty confirm, wetin confirm. Shorty confirm, sef wetin confirm. Shorty confirm, wetin confirm lẹ̀ bẹ́ẹ̀. <laughs> ọ̀rẹ́ mi olówó pòpòpò pọ̀ síbẹ̀ ọmọ kó tó máa ṣẹlẹ̀ máa jayé pa sí ẹ lọ́rùn lẹ́yìn azin èmi àti ẹ ni we are going to enjoy ourselves like we are going to have fun. Eh. <laughs> seriously i'm a paint town in eh, red. hey eh. wait now hey calm down it's my show. I'm the one giving you guys a good treat. So I calm down. Ṣọwárí red color to sọ pé máa paint àwọn yẹn. Èmi mọ̀ pé red ni favourite color. But one more kan, à ah, ní paint ẹ̀ red, red con Rainbow color. la máa paint I can't wait. So can we hit the road? Mo ti confam, mo ti confam, sẹ́ẹ̀ mo ti confam, Hello, boss. I just saw a wonder. Wonder? What did you see? I'm presently at the club with Ronaldo. Ronaldo Ronaldo gbẹ̀wìrì jàgùjà bàbá olè bó ṣe ń pa kòkòrò ló ń pa gégùn káàkiri ó wà lẹ́wọ̀n ó tún kọrin nígboro. ògbólógbò olè tó dábòrò iná barawúta òjò pálábì ọ̀kayọ̀ làálà ikú ni kì í ṣàrùn ó wà lẹ́wọ̀n ó tún kọrin gbowó nígboro ó dojúrú gbogbo èèyàn lójú òye agbófinró bí Ronaldo ṣe kó fèsì ròdé rẹ̀.

the return of Ronaldo. Written and produced by Abiona Michael. Directed by Don Richard Don King. Funke Ogunbelo package yẹ. Kárẹ̀ Lọ́dúnladé Adékọ́lá. Bímbọ́ọ̀sì. Àǹtàlà níyọ. Peter Yomogaji. Peter Ìdágbèmí. Àbùdá Ẹ̀kọ́. Onírìsì Ronaldo. Ìyá Kàdéwálé. Ọ̀gbẹ́ni Papure ìdílé yẹ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí, The Return of Ronaldo. Blockbuster ni ó kọjá àfẹnuròyìn. Ó ti wà lórí YouTube báyìí o. Àwòtúwọ̀ ni ó kọjá bẹ́ẹ̀ lémi lémi lémi ó dẹ̀yìn lẹ́nu yìí sí i kálẹ̀ dájú mádàrí wíwá ìkà. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ọlọ́rọ̀ mi bó o ní. olùmídé. oh wọ́n fẹ́ sọ̀rọ̀ níbi tó wà yẹn tó bá ti lè sọ̀rọ̀ níbi tó wà yẹn ò ní lè sọ mímọ̀ láyé láyé èmi lọ sí ọjà láti ra nǹkan tèmi àti ẹ̀ máa jẹ owó àròjọ́ mi kiri. àmì mi sọ kókó. wọ́n ọmọ wọ́n ọmọ ọmọ ọ̀ràn kíran ọmọ ẹrú lásán lásán. ẹni ìrọ̀ kó owó wọn lọ́wọ́ kó kárọ̀ ẹ̀dá. kí tó lè yọ̀ọ̀dẹ kó máa lọ pátápátá a máa bá mi lọ fi iṣẹ́ lálẹ́ a máa dé láàárọ̀. Ah! àwọn iṣẹ́ ẹ̀yìn ọjà ni mo ti wà bọ̀. iṣẹ́ ìṣègùn òyìnbó ni mo kàwé fún kí ni ló fi yín ṣe. ẹ dákun talẹ̀ èmi ń dérí sọlá ìyàwó ọmọ mi. àbá ojú ẹ̀mí ló mọ̀ ṣe lọ jẹ ẹ̀yìn. fún mi lẹ̀. ẹ bẹ̀rù samuel samuel lọ́wọ́. èwo ni gbogbo eléyìí. náà mọ̀ pé wọn ò bí ìyá láyà láyà láyà ó dìde kúrò ní tó wà yìí. bẹ́ẹ̀ ni kò. níbi tá a wà kò sí sinmi o. iṣẹ́ ti ṣe é kú o fún ọjọ́ kan péré déédéé ọdún kan lórí ayé. ẹgbẹ́ ni sọ̀rọ̀.